mo kí gbogbo ọmọ yorùbá ní tilé tuko, uh, mo kí wa wípé a kú dédé àsìkò yìí o èèyàn ọmọ aládé ẹ tún wò wípé èwo tún rèé ní ẹ̀yìn wa yìí wọ́n ní tí iná ò bá tán láṣọ wọ́n ní ẹ̀jẹ̀ òkè tán lè kọ́ná nígbà tí àwa náà bá ti ń rí ọwọ́ tí àwọn ará ibí ń gbé um á máa ma jẹ́ kán mọ̀ wí pé um àwọn nìkan kọ́ ni Olódùmarè dá ilé ayé fún. Tí ẹ bá wo àkọ́lé wa ní ti òwúrọ̀ yìí, a sọ ọ́ nísọ̀ọ́ wí pé àwọn ọmọ ẹgbẹ́ OPC àti bàbá wọn Gani Adams a ní mo ní kán wá kán wá gba information tí a ní fún wọn oríṣiríṣi nǹkan ni ó ti ń lọ lórí ayélujára mo mo rí ní orí ìkànnì kan tí wọ́n sọ wípé oh, fóònù mi ti mò ń ṣàjẹ̀ lọ́wọ́ ń sìn yìí tó ní ó ti lára àwọn tí ó pe Gani Adams lẹ́jọ́ mo rí ní orí ìkànnì wọn tí wọ́n sọ wípé bàbá yẹn pé ó ti jáwọ́ mo dẹ̀ rí àwọn ènìyàn wa gbogbo tó jẹ́ wípé oríṣiríṣi nǹkan ni wọ́n ń sọ àwọn kan sọ wípé ogun ti dé pé ṣé ìjà ló yẹ kí ó máa ṣẹlẹ̀ láàrin Gani Adams àti um olóyè májàsọ́lá ìgbòho òòṣà àwọn kan ń pé wípé Gani Adams mọ̀ọ́mọ̀ ṣe gbogbo nǹkan tó ń ṣe ni so that a ní lè ráyè rojútùú sí ìgbénipa àti ìpànìyàn tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ìyẹn ilẹ̀ Yorùbá mo kọ́kọ́ fẹ́ fi eléyìí mo kọ́kọ́ fẹ́ bá wa sọ̀rọ̀ kó tó di pé a wọnú ètò gangan lọ lọ́jọ́ tòní kò sí ẹni tí wọ́n máa bà lórúkọ jẹ́ tó tó eléyìí tí Gani Adams tó ṣe sí ẹ ẹ tó sọ sí bàbá wa olóyè ọmọ Adéyẹmọ àti eléyìí tí ó sọ sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu. No àti eléyìí tó sọ sí ẹni kejì tí mo gbàgbé orúkọ ẹ̀ ń sìn tó ní pé òun ni ó lọ gbowó fún olóyè ọmọ adéyẹmọ pé wọ́n dẹ̀ jọ mọ̀ nípa ìpànìyàn gbogbo tó ń lọ àti ní pàápàá jùlọ lórí Bọ́lá Ìgè kò sẹ́ni tí wọ́n máa sọ gbogbo nǹkan yẹn sí fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń sọ wípé gbígbé lọ kóòtù tí bàbá wa olóyè gbé Gani Adams lọ táwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ míì tí wọ́n tutù kọ lẹ́tà ẹ̀yin olólùfẹ́ mi mo fẹ́ jẹ́ kí ìkọ̀kọ̀ yé yín lénìí kò sí ìgbà tí Gani Adams ò tí ì ní padà ṣẹ̀wọ̀n o kò sí ìgbà tí Ganiyu Adamu tí ò tí ì ní padà ṣẹ̀wọ̀n pẹ̀lú gbogbo nǹkan tó ń lọ lọ́wọ́ bá àtàwọn information kan tí a máa give ní orí ètò yìí ẹ jọ̀wọ́ bẹ́ bá ṣe ń wọlé ẹ máa bá mi pín ètò yìí fún àǹfààní ẹ̀yin tí ẹ ń sọ wípé kí ló dé tó fi jẹ́ wípé àsìkò tá a wà yìí ni wọ́n ń gbé là ń gbéra ẹni lọ sí kóòtù kò sí ẹni tí wọ́n máa bà lórúkọ jẹ́ ní pàtàkì lórí voice note tó jáde tí Gani Adams sọ ẹni tí ò bá react sí voice note yẹn ah, mi lè sọ wípé bóyá onítọ̀hún mi lè pè lọ́mọ àlè àbí nǹkan kan torí pé ohun ọ̀rọ̀ ẹyin lóhùn tó bá ti balẹ̀ ó ó ó ó ó máa ń fọ́ ni iṣó dẹ̀ di ọ̀rọ̀ iṣó àbí kí n sọ pé atẹ́gùn lọ̀rọ̀ tá a bá ti sọ jáde báyìí ó ti tàn káàkiri ni ó máa wá di òyì òkè atẹ́gùn òkè ń fẹ́ kó má kan gi ara lóko gbogbo àgbáyé ló máa gbọ́. òun ló dífá fún bàbá wa olóyè mo fẹ́ lè sọ fún yín gan ẹ̀yin olólùfẹ́ mi pé kì í ṣe olóyè gangan gan àbò pé olóyè náà wà pé ìbanilórúkọ jẹ́ ṣùgbọ́n àwọn ènìyàn ló dìde torí olóyè kọ́kọ́ ru ọ̀rọ̀ yẹn pé ah, ẹ fi bọ̀bọ́ yìí lẹ̀ jẹ́ kó máa bá tiẹ̀ lọ ṣùgbọ́n wọ́n pàkíyèsí olóyè sí pé rántí àwọn ọmọ tó bí lọ́jọ́ ọ̀la pé ohun tí Gàníyù Àdàmú sọ yìí ó ń padà bọ̀ lórí àwọn ọmọ yẹn òun lè fi rí ní wípé wọ́n gbé arákùnrin lọ wọ́n gbé lọ sí court ẹ̀yin ọmọ Yorùbá mo wá jẹ́ kó ń yé yín láàárọ̀ yìí pé kò sí ọ̀nà tí màá yí ò ní ṣẹ̀wọ̀n èmi tiẹ̀ tún gbọ́ information kan dóònà mo ṣiṣẹ́ lé lórí mo ṣiṣẹ́ lé lórí pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu pé wọ́n fẹ́ ṣáàjì bọ̀bọ̀ yìí wọ́n fẹ́ ṣáàjì ẹ̀ sí court pé ó ní òun máa ń pààyàn pé òun ní àwọn forty million boys tó máa rán níṣẹ́ a sì ń gbọ́ ní o láàárọ̀ aláàárọ̀ yìí mo gba ìpè kan láti ìlú Ọ̀yọ́ lọ́dọ̀ àwọn Ọ̀yọ́ Mèsì mo máa fún yín ní information yẹn oyè ààrẹ ọ̀nà kakanfò tó ń bẹ lọ́wọ́ Gàníyù Àdàmú ẹ má jẹ́ ó yà yín lẹ́nu láìpẹ́ yìí o pé wọ́n máa gba oyè yẹn lọ́wọ́ ẹ̀ ẹ má jẹ́ ó yà yín lẹ́nu láìpẹ́ yìí torí ibi tá a jọ ń ba lọ yìí a ti ń ba lọ bèbè tó jẹ́ pé gbogbo nǹkan tó yẹ kó níyanjú ní ilẹ̀ Yorùbá ó máa níyanjú. ṣebí ẹ rí arábìnrin tí Ganiyu Adamu tó tì síta lẹ́nu ọjọ́ bíi mẹ́ta mo gbé ṣòó lédì yẹn ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi ní ẹja fi lédì yẹn lẹ̀ ǹjẹ́ ẹ pé lédì yẹn tuntun jáde again láàárọ̀ yìí àbí lánàá tó tún sọ ọ̀rọ̀ kò bá kù gbèbí sí bàbá wo olóyè ọmọ Adéyẹmọ ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi torí pé ẹ kàn sọ pé ẹ á nídìí láti máa gbọ́ òun ni mo ṣe òun ni mi ò ṣe fairy art àbí láti gbé fídíò ẹ̀ wá pé kẹ́kọ̀ọ́ tó gbọ́ nǹkan tó sọ. tí fóònù mi bá tàn sìn mo ti ń tàn báyìí ẹ gbọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n mi ò fẹ́ play ẹ̀ so ó sì fi hàn wípé Ganiyu Adamu ò tí ì jáwọ́ ohun tó dẹ̀ ń ṣẹlẹ̀ yìí ó ti tàn sí àwọn ọ̀yọ́mẹ̀sì àwọn information tí mo gbọ́ dóòna mo sì ń ṣiṣẹ́ lé lórí torí wọ́n ní wọ́n ní sì lélẹ́yìí wọ́n ní wọ́n ní ṣùgbọ́n ẹni tó pè mí tó sọ fún mi mo fẹ́ lè sọ pé èmi àtẹnìyàn àjọ sọ̀rọ̀ rí mi ò ní nọ́mbà ẹ̀ rí ó kọ̀ pé mo kọ̀ ṣá pé nọ́mbà wo tún leléyìí ló ló fún mi ní information yẹn. àwọn ọmọ Ganiyu Adamu wọ́n drop ìkan lára wọn drop fídíò kan ní òru àná mo wo fídíò yẹn lóru yẹn ṣùgbọ́n fídíò yẹn gùn nígbà tí mo fẹ́ download ẹ̀ mo rí i pé eh, gig tó lò ó pọ̀ so fóònù mi ti wá full láàárọ̀ yìí ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi pé wọ́n ti dìlítì fídíò yẹn ṣùgbọ́n mo wá fẹ́ kí ẹni tó ẹni tó ṣe fídíò yẹn mo fẹ́ kó mọ̀ wípé ohun tó sọ nínú fídíò yẹn mo ti gbọ́. èmi ìbá wá sọ wípé kí n sọ̀rọ̀ lórí fídíò yẹn ṣùgbọ́n ó wá ní fídíò kan tí mo fẹ́ play tí ìyá mi kan ṣe àti lára àwọn ọmọ OPC tí wọ́n drop fídíò ní ìjẹta mọ́ àná kó tó wá kọ ilé tí wọ́n dìlítì láàárọ̀ yìí fídíò ìyá mi yẹn òun ni mo wá fẹ́ fi dá àwọn òpònú yẹn ni mo fẹ́ fi dá wọn lóhùn fídíò yẹn ti wà lọ́wọ́ mi ìyá mi kan ló ṣe fídíò yẹn ẹ̀yin olólùfẹ́ mi ó wá ṣeé ṣe kẹ́ ẹ ti rí fídíò yẹn ó ṣeé ṣe kẹ́ ẹ má ì tí ì rí mo máa play fídíò yẹn mo ti ń wo olóye ọlọ́gbọ́n ọlọ́gbọ́n ènìyàn nílé ayé àbí ká tá bá sọ pé ọlọ́gbọ́n olóye ènìyàn nílé ayé arábìnrin tí mo fẹ́ play video yìí jẹ́ ìkan lára wọn tó fi làákàyè àti ọpọlọ tó fi gbé kalẹ̀ ṣé wá rí ìdí tí mo fi máa play video yẹn ni pé lára àwọn tí mo sọ pé ó sì ń drop fídíò ní drop pé wọ́n máa wọ́n máa make sure lady lady yẹn tiẹ̀ sọ mo máa kọ fún yín ní eh, voice note yẹn kẹ́ẹ̀kọ́ gbọ́ pé àwọn Ganiyu Adamu pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ wọ́n sì ń lépa ẹ̀mí olóyè ọmọ Adéyẹmọ o ẹ má ìgbà pé bóyá ọ̀rọ̀ yẹn ti tán síbẹ̀ o ẹ̀yin ọmọ Yorùbá ẹ má ì tí ì wò ní ìwò wípé ẹ àti lóòóná bó bá ṣe ń kó bò wọ́n ó ń wọ̀ wọ́n lára wọ́n ń rí nírìí pé àwọn ọmọ Yorùbá ò sí lẹ́yìn wọn ṣùgbọ́n ó wá dàbí ọ̀rọ̀ wọn á fẹ́ dàbí wípé tí kinní kò bá ṣe àá fi ṣàwàdà nù pé kàkà kí eku má jẹ sèse àá fi ṣàwàdà nù ó wá ní arábìnrin sọ̀rọ̀sọ̀rọ̀ kan báyìí tí wọ́n wá tì síta ẹ jẹ́ sáré fún yín ní fọ́rán kan mo kàn máa kọ̀ra fún yín kékeré ni mo kàn máa fún yín kékeré bí ó dàbí bíi a seconds ni ọ̀rọ̀ yẹn kẹ́ ẹ sì mọ nǹkan tó wà ńlẹ̀ torí mo sọ fún yín pé gbogbo nǹkan tó bá ń lọ orí ìkànnì ilẹ̀ tí màá máa rí àní jẹ́ kétí yín ó máa di sí. mo kí gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ mi mọ́ akọni kan tí mo gbé wá sí orí ìkànnì lánàá fídíò yẹn ṣì ń lọ ó ṣì ń lọ ó wà lórí YouTube mi mo pe àkọlé ẹ̀ ní ọ̀nà àbáyọ sí àwọn ajínigbé tí wọ́n jí wa gbé nílẹ̀ Yorùbá ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ bá ti rí fídíò ẹ lọ wórí YouTube mi mo ṣe bá yín sọ̀rọ̀ yóò wà ń bẹ́ẹ̀ rẹ́rẹ́rún lórí fídíò yẹn ẹ lọ wò mo kí gbogbo ẹ̀yin tá a jọ parí ètò náà lánàá ẹ jẹ́ n play voice note ni eh, voice note kan o bẹ́ẹ̀ ni mo dẹ̀ ti máa mo máa play voice note méjì kan tí mo máa fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ bá mi ṣe àmì sí kí n tó play fídíò tí mo fẹ́ play ẹ̀yin olólùfẹ́ mi mo ti gbàgbé kí n play national anthem wa ẹ rí i pé ó ká mi lára ó ká mi lára ẹ wá bá mi máa fi opportunity yẹn ṣíà ètò yìí bí mo ṣe ń play national anthem yìí ẹ kàn máa bá mi pín torí pé a máa tú àwọn information a máa a máa fún yín ní àwọn information kọ̀ọ̀kan tó ń lọ lọ́wọ́ ní Ọ̀yọ́mèsì lórí Gani Adams àti bí ìgbẹ́jọ́ ẹ̀ ṣe bó ṣe máa rí a máa ṣàlàyé ẹ jọ̀wọ́ ẹ bá mi ṣíà ètò yìí nígbà tí mò ń play national anthem wa torí n tó ta gbé lọ́wọ́ nìyẹn ó ṣe pàtàkì fún wa láti make sure pé a play ẹ̀ ẹ bá mi máa share ètò yìí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 mo kí gbogbo yín bí ẹ ṣe wọlé um, ètò tèmi ó máa lágbára díẹ̀ o ó máa lágbára díẹ̀ um, bí ọ̀rọ̀ ìyá mi uh, uh, ìyá mi yèyé dára a ní ó máa láòdù gan ó máa láòdù gan ni o nítorí pé. Pe ibi tá a dé dúró lónìí ó ó ti ní agbára kọjá pé ẹ jọ mo fẹ́ play mo fẹ́ play voice uh, uh, lady yẹn mo fẹ́ play ẹ̀ kẹ́ bá lè mọ̀ wípé wọ́n sì ń lépa get inside ẹ jọ mò ń bọ̀ ẹ jọ mò ń bọ̀. ẹ má bínú àwọn ọmọ yín bẹ́ẹ̀ lélẹ̀ ní èní good friday mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé àti lókè òkun lágbára Elédùmarè à á ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé ẹ jẹ́ sáré play video yẹn ẹ jẹ́ sáré play video yẹn ẹ jẹ́ n play ẹ̀ fún yín mo kàn fẹ́ kẹ́ẹ̀kọ́ gbọ́ kẹ́ẹ̀kọ́ gbọ́ kẹ́ẹ̀ gbọ́ kẹ́ẹ̀ lè mọ̀ pé ẹ̀ẹ́dẹ́ẹ̀ẹ́dẹ́ẹ̀ẹ́ nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó kí ẹ lè mọ̀ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. ó ń bọ̀ o ẹ bá mi máa pín ètò yìí ẹ bá mi máa pín eléyìí ò ṣe ṣeréṣeré ẹ bá mi máa pín ó ń bọ̀ o yà ẹ bá mi gbọ́ ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ń tan loudspeaker mi kí ẹ lè gbọ́. ó yá ẹ jẹ́ kí n play ẹ̀ fún yín kẹ́ ẹ gbọ́. tí ààrẹ ọ̀nà kakanfò bá fẹ́ kí wọ́n mú Sunday Igboho balẹ̀ ó lè ṣe. tí ààrẹ ọ̀nà kakanfò bá fẹ́ kí wọ́n mú Sunday Igboho balẹ̀ ó lè ṣe. tí ààrẹ ọ̀nà kakanfò bá fẹ́ kí wọ́n mú Sunday Igboho balẹ̀ ó lè ṣe. ok ìyẹn dúró bẹ́ẹ̀ mo kàn fẹ́ kẹ́kọ̀ọ́ gbọ́ ṣọ́ọ̀tì yẹn ni ṣe rí lórí ọ̀rọ̀ yẹn Gani Adams ló ń fìdí lédi àwọn ọmọ Gani Adams bọ́bọ́ kọ báyìí tó rí ẹ̀rí gbọ́ọ̀rọ̀ báyìí tó dà pé ó ní sliver ẹ̀yọ̀ kan lẹ́yìn yẹn torí ẹ̀rí gbọ́ọ̀rọ̀ báyìí tó máa dí apẹ̀rẹ̀ sórí yẹn ẹ̀yọ̀ òun òun ló ló ló sponsor lady òun ló sponsor lady lady jáde níbí àná ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ ní bínú ó bú mi náà ó sọ̀rọ̀ sí mi ó ṣe oríṣiríṣi kan ló ṣe bẹ̀ tí bẹ́ẹ̀ kọ́ ni ìrìn àjò yìí ó ti ó ti gba ó ti gba kí lorúkọ ẹ̀ gbogbo àtẹ̀gbin àti gbogbo ẹ̀ làjọ ń rọ̀fù mọ́ oyè yín mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ́díò yìí mo kàn fẹ́ kẹ́ fídíò ni o ó yá lọ kúnlẹ̀ síbẹ̀ yẹn kó káwọ́ ẹ̀ sókè kó di ojú ẹ̀. ẹ má bínú sí mi ẹ jẹ́ n play fídíò yìí fún yín. um mo kàn fẹ́ kẹ́ ọ́díò ni ẹ kàn máa gbọ́ ni ọ́díò ni ẹ máa gbọ́ ni. mo ń o mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ ni o kẹ́ ẹ kàn gbọ́. àwọn àgbààgbà Yorùbá mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ lè mọ̀ pé ó ṣì ń lọ. Ah, chief justice àwọn àgbààgbà yorùbá mọ̀ pé sunday igbòho ló pa chief justice wọ́n mọ̀ wọ́n mọ̀ pé agbénipa ni sunday igbòho wọ́n mọ̀ pé tí wọ́n bá fún sunday igbòho ní that security contract wọ́n mọ̀ pé anybody ò ní lè mí nílẹ̀ yorùbá. okay àwọn àgbààgbà yorùbá mọ̀ pé sán. ń bọ̀ ìdí tí mo fi ń play voice note máa sọ fún yín. gbogbo ààrẹ ọ̀nà kakanfò tó ti ń wà wọ́n máa ń kú jàlajàla ni ìwọ wá ní kéèyàn kí the same ààrẹ ọ̀nà kakanfò you know the latest ààrẹ ọ̀nà kakanfò ó jáde kó lọ jà ṣé o fẹ́ kó kú jàlajàla ni ṣé wọ́n fẹ́ kó kú jàlajàla ni àwọn àgbààgbà yorùbá mọ̀ pé Sunday Igboho ló pa Chief Justice wọ́n mọ̀ wọ́n mọ̀ pé agbénipa ni Sunday Igboho. ṣé rí ìdí tí mo fi ń fún yín lélẹ́yìí dóòna iṣẹ́ tí <laughs> mo mọ̀ pé a ti sọ̀rọ̀ kan ẹni lady náà ó yẹ kí ó gba ìwé ìpẹ̀jọ́ ẹ iṣẹ́ ń lọ lórí ẹ̀ iṣẹ́ ń lọ lórí ẹ̀ ṣé rí ìdí tí mo fi play fídíò yìí láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Gani Adams Gani Adams ó ń lépa olóyè every day by day ni pẹ̀lú bọ̀bọ̀ olórí gbọ́ọ̀rọ̀ tó fi sliver ẹ̀yọ̀kọ̀ sẹ́yìn yẹn òun ló gbé lady yìí jáde gẹ́gẹ́ bí information yẹn ṣe tẹ̀mí lọ́wọ́ òun ló gbé lady yìí jáde òun ló gbé yìí tó gbé jáde now eh, mi lè sọ pé mo ìfẹ́ ẹ jẹ́ play ẹyọ̀kọ̀ yìí sí fún yín kẹ́ ẹ gbọ́ dáadáa. Eh, six minutes ni o bú mi dada gbogbo nǹkan lo ṣe sí mi but ibe mo kàn fẹ́ kẹ́ nínú fídíò yẹn ẹ e ẹ máa gbé lo. lọ. ẹ bọ ibẹ o ẹ ka náà ọ̀rọ̀ yìí one minute. mo Sunday bọ ibe. bọ ibè ẹ bọ́ síbí o let's continue the let's continue from where we finish let's continue. ṣe rí fídíò tí mo wá play fún yín eh, lẹ́yìn ìgbà tí ó insult bàbá wo lóyè tó ṣe oríṣiríṣi tó defend Gani Adams tó ṣe gbogbo nǹkan tí mo gbé ètò ẹ̀ wá bí tá a sọ̀rọ̀ tá a ṣe everything tá a ṣe bọ̀bọ̀ ẹlẹ́yìn sliver yẹn tún lọ wọ́n ló tún lọ bá lára àwọn ọmọ OPC náà ló ń fún wa ní information o pé bàbá báyìí báyìí báyìí báyìí ó ní gúrùpù wọn kan Odùduwà kínní kan mi ìfẹ́ promote page yẹn mi ò fẹ́ promote ẹ̀ kódà ó ní brọ́dà wa kan tó bá wọn pò ó nínú nínú ibẹ̀ yẹn pé ah, ah, báwo lẹ ṣe máa máa plan ikú plan gbogbo bẹ́ẹ̀ ṣe máa bàyàn sóríṣiríṣi nǹkan brọ́dà yẹn ó bá kódà ṣáàtì wọn ó sẹ́ndì ẹ̀ sí mi ó sẹ́ndì ṣáàtì wọn sí mi wọ́n yọ brọ́dà yẹn wọ́n yọ kúrò ní gúrùpù yẹn nítorí pé ó bá wọn fà á so lẹ́yìn ìgbà tí mo ṣe ètò yẹn wọ́n wá lọ bálẹ́dì yẹn wọ́n wá lọ kọ pé ó yá ìwọ náà sọ báyìí ìwọ náà sọ báyìí ìwọ náà sọ báyìí nǹkan kí sẹ̀sẹ̀ ra go bet pé ẹ̀yin olólùfẹ́ mi ti ní kí má máa gbé onídọ̀tí ẹ̀ wá mo kàn ní kí n play video, yẹn ọ́díò yìí kí n sọ di ọ́díò kẹ́ ẹ gbọ́ so that àwa náà lè mọ̀ because àwọn nǹkan tó jẹ́ ìtàkùn fún wa ní ilẹ̀ Yorùbá rè àwọn nǹkan tó tó tó tó fi ara hàn tó ń jẹ àwọn èèyàn wa níyà ní Yorùbá òun lélẹ́yìí tó fi tó fara hàn yìí so ìtàkùn ni mo dẹ̀ mọ̀ pé lágbára Elédùmarè Ọlọ́run abáwage olóyè ọmọ Adéyẹmọ ọkọ ọkọ Gani Adams olóyè ọmọ Adéyẹmọ ọkọ ló jẹ́ fún ẹ mo fẹ́ kó o mọ̀ yẹn èmi tí mo lẹ́yìn ìgbà tó ṣàfù ẹ ní ìwé ìpẹ̀jọ́ bọ̀bọ̀ olórí gbọ́rọ̀ yẹn ó ti jáde torí ẹ̀ dàbí ọ̀pí ọ̀rọ̀ máńgò yẹn ó ti jáde síta ó ti sọ̀rọ̀ oríṣiríṣi kan ló sọ mo kàn mọ́mọ́ ìgbọ̀n fídíò ẹ̀ yẹn ni torí tá a bá ń gbé wọn wá á pé à ń promote wọn ẹ̀yin olólùfẹ́ mi dàgbẹ́ ẹ̀ fẹ́rú ẹ̀ káyìn wọn nù ṣùgbọ́n àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tá a bá ní ká má máa mu wá báwo lẹ ṣe fẹ́ mọ ìtú tí àwọn gáìsì ń pa lẹ́yìn ẹ̀yin náà tẹ́ bá mọ̀ pé ah, ibi tí bọ̀bọ̀ ẹ ti wá èmi náà ní nǹkan tí mo lè fi tákò ẹ̀ á lè mọ bá a ṣe máa jọ ṣẹ́gun Gàníyù Àdàmú àti àwọn ọmọ ogun ẹ̀ tó kó síta tó ń lò náà sì ó ti bá àwọn olórí gbọ́rọ̀ yẹn tí wọ́n ló ti ṣèpàdé pẹ̀lú àwọn OPC akẹgbẹ́ ẹ̀ ní ìjẹta pé náà ẹ má ṣe o ẹja máa lo lédì yìí ẹnu wọ́n rí i pé ẹnu lédì yẹn mú ẹja máa lò ó ẹ̀yẹn má jáde so mo máa fún yín sìn ẹ gbọ́ bó ṣe sọ̀rọ̀ ẹ farabalẹ̀ o ẹja máa gbọ́ lọ mi ò fẹ́ promote page ẹ̀ mọ́ lórí page mi. náà mo máa sọ̀rọ̀ ń ṣe láìpẹ́ ẹ gbọ́ ẹ gbọ́ decision náà lórí ìwèrè ẹ ẹ máa ẹ jọ ẹ bá mi share ètò yẹn jọ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá mi pín gbogbo orí ẹ kàn bá mi máa share ẹ torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ ìtàn ni lọ́la ó ti yé yín tí Yorùbá nation bá délé ní tẹ́lifọ̀n tẹ́lifọ̀n bàdélà gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́ni tí Yorùbá nation bá dé a lè rí nǹkan a lè rí nǹkan sọ ó ti yé ẹjọ́ ọ̀rọ̀ ìtàn ní ètò Awólọ́wọ̀ torí wọ́n ń kíìpù fún wa la ṣe ń gbọ́ lọ́jọ́ tòní ṣe rí gbogbo nǹkan tá à ń ṣòyí ẹ máa bá wa kíìpù ẹ̀ ẹ máa bá wa ẹ máa bá wa mú pamọ́ ẹ jẹ́ kó máa wà ní ìpamọ́ tiyín náà kẹ́yìn náà lè ráyè fi sọ̀rọ̀ sí àwọn ọmọ yín kẹ́ fi bá àwọn ọmọ yín sọ̀rọ̀ lọ́la pé ah kó kí kí kí kí ìlà tó kó tó kó tó doge ojú ẹni tọkọlà sí ó rí ngbà tí wọ́n kọ so bẹ́ẹ̀ yẹn ni ṣùgbọ́n ẹ̀yin OPC mò ń sọ fún yín lónìí Sunday ọmọ Adéyẹmọ ọkọ ìyá yín ni ọkọ ìyá yín ṣé ń gbọ́rọ̀ mi ọkọ ìyá ìyálàyà yín ni ó ti yé ọkọ ìyálàyà yín ni irúmọlẹ̀ tó ń fa tí tó fa sẹ́ẹ̀mù ọtí irúmọlẹ̀ tó ń fi abẹ́rẹ́ ń gúnyán ṣàrà lójú ọ̀tá tó wò mí tẹ̀gbintẹ̀gbin ṣàrà lójú ọ̀tá tó wo olóyè Ìgbòho tẹ̀gbintẹ̀gbin kí ló dé ẹ ṣàfẹ́ pa ẹ fẹ́ pa àbí <laughs> kókó ẹ̀yin nìkan ẹ má wọrí àṣẹjọ bẹ̀rẹ̀ àjọ máa mú nǹkan lẹ̀ dáadáa ẹ bá mi gbọ́ ọ̀rọ̀ olórí burúkú yìí ó bú ìyá ẹ̀ dáadáa ó bú ìyá ẹ̀ dáadáa ẹ máa gbọ́. brothers and sisters let's continue for where we finish o hmm. àlàyé ọ̀rọ̀ la fẹ́ ṣe kò kí n ṣèjà bàbá pè yín lé horo ẹ̀rẹ̀ mọ́ pé kì í ṣe horo ẹ̀yà sọ pé kì í ṣe horo. Sunday horo ló tún pè báyìí ó ti kúrò ní sunday ó ti kúrò ní sunday kútọnu ó ti di sunday oro. so a gbọ́ pé àròlé bàbá ten ten hmm. wípé ó ṣe ṣó mi ò fẹ́ wo ṣó wọn but ẹ mọ̀ pé màá máa gbọ́ because uh, many people want to see things like this so let us give them you know, what they want let's give the fans what they want so wọ́n ní àròlé bàbá ten ten wọ́n ní ó sọ̀wọ́ bú mi ó pè mí lórúkọ tó ń yìí ẹ̀yin ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí n sáré béèrè question kan o ẹ má bínú pé mi ò kí yín ẹ jọ̀ọ́ i greet everybody there ẹ̀yin tẹ́ wà lórí facebook àti ẹ̀yin tẹ́ wà lórí youtube i greet everyone òye yín ẹ tẹ́ bá dẹ̀ ṣe ń wọlé ẹ bá wa máa tẹ lọ́fà lákẹ̀dẹ̀ bá wa ṣí ẹ tẹ́ bá fẹ́ràn nǹkan tá à ń ṣe no be too last so mo fẹ́ béèrè question kan ṣé èmi àti àrólé bàbá tẹ́ntẹ́n yẹn ṣé àjọra in any in any way ṣé a jọra welcome I can see somebody already thank you for the thumb up ẹ jọ ṣé mi àti àrólé bàbá ten ten ṣé a jọra torí mi ò understand why tó ṣe máa ma bí mo ṣe wá ń jọ ma. ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ ẹ bá mi pín ètò yìí ẹ bá mi ṣíà ẹ ẹ bá mi ṣíà ẹ. Hmm. mẹ́ẹ̀ lójú ẹ̀ because màmá ẹ̀ lèmi gbọ́ pé ó ṣe iṣẹ́ aṣẹ́wó èmi dẹ̀ kọ́ ni mo bí ẹ jọ kí ló dé tí ó ṣe wá ń pè mí láṣẹ́wó ṣé ṣé àjọra ni ṣé mo jọ màmá ẹ̀ ni ṣé ká sọ pé àròlé bàbá tẹ́ńtẹ̀ bó ṣe dàgbà tó yẹn ó ponú títí títí tí kò lè dá fèsì màmá ẹ̀ mọ́ ó ponú títí kò lè dá fèsì màmá ẹ̀ mọ́ àròlé bàbá tẹ́ńtẹ̀ wọ́n ní òun bú mi torí ẹ̀ mi ò ní fẹ́ bá yín jà àlàyé la máa fẹ́ ṣe fúnra wa mr ebenezer opc àgbàdo tó fún mi káyọ̀dé gbogbo ìtẹ́ bá wà ń bẹ̀ òun ni a kí we greet everybody ẹjọ́ bá wa pín ètò ìkẹ̀dẹ̀ bá wa make kó kó you know kó wà lively ẹ jẹ́ kílíf ní pé ah, obìnrin yẹn eh, ọmọ get inside ni bóyá kò lè sọ àwọn dirty talk yẹn tá a bá ṣe dirty talk tá a bá pè láṣẹ́wó tá a bá ní òbú ẹ̀rọ tá a bá ṣe kíníkan kíníkan I like dirty talk. I, in fact, I come only by dirty talk, if you don't know. I come only by telling me dirty talk. If you don't know, you know now. Ẹ bá believe pé dirty talk You máa fi gbé mi wọlé ní ẹ̀ṣẹ́ ẹ̀ tí mọ̀ mi. Ẹ go that route because dirty, dirty talking. Oh man, oh, I láìkí ẹ̀ gidi. You understand? So wọ́n you look burúkú ọmọ àrólé tẹ̀ǹtẹ̀ yẹn you go there, so you go tiẹ̀ For many ní táìtù kan wípé mi ìyàwó ẹ̀mí eh, aṣẹ́wó ààrẹ ọ̀nà kakanfò màmá ẹ̀ tó bí ẹ á wíṣ láti jẹ́ aṣẹ́wó ààrẹ ọ̀nà kakanfò màmá tó bí ẹ lọ́mọ á wíṣ láti jẹ́ àgbésù. ẹ jọ ẹ má tí ì pè wọlé o ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ jọ ẹ ṣàjẹ́ á gbọ́ ẹ jẹ́ á gbọ́ mo mọ̀ mọ̀ play ẹ ni so that ká ẹ ẹ ẹjọ ẹ má tí ì pè wọlé ẹ ṣe sùúrù. ẹ ń pìtàn níbi pé ẹ nífẹ̀ẹ́ Sunday Igboho wípé orí Sunday Igboho ogun pé òun ló ṣe ń bìlíìfù wípé ẹ nífẹ̀ẹ́ òun ẹ dẹ̀ máa kó bá ẹ mọ wáyé tí mo ṣe sọ pé ẹ nífẹ̀ẹ́ ẹ mọ wáyé tí mo ṣe ẹ mọ pé Sunday Igboho ẹ abẹ́ ẹsẹ̀ bàtà Ààrẹ Ọ̀nà Kakanfò ló wà you all know that Sunday Igboho is is the pool ìgbẹ́ ìje Ààrẹ Ọ̀nà Kakanfò ni mẹ́rin kan dey curse mẹ́rin dey curse my papa you they take me back to to to memory where fit make me depressed Ona ona go collect ogun máa pa Sunday Igboho níbi to wa. Ni ibi tí Sunday Igboho wa. ogun máa pa ogun ìgbà pamọ́ tó ma. ṣẹ́rí igi ma wó pa. ẹ̀yin olólùfẹ́ mi um, mo mọ̀ọ́mọ̀ play video yìí ni mo mọ̀ọ́mọ̀ play ẹ̀ ni torí pé n tá a gbé dání yìí oríṣiríṣi bí àwọn kan ṣe ń ṣoògùn tó ń gbẹ́bọ tó ń ṣe tọ́ṣàfẹ́ silent wa ọlọ́run ò gbà fún wọn so mo mọ̀ọ́mọ̀ play ẹ̀ ni ṣùgbọ́n lágbára ògo ti ọlọ́run ọba ẹ máa iṣẹ́ ti ń lọ lórí ọ̀rọ̀ ẹ̀ torí pé òun náà ti ó ti ó ti forí jálé agbọ́n ọ̀nà òfin la máa gbà fi la máa bá fi lò ó eh, mo tiẹ̀ ń gbọ́ ń sìn tán pé òun náà ti wọ́n ti sáàfù ẹ̀ ní lẹ́tà torí pé ó sọ ọ́ nìsọ wípé bàbá ló ó wà lára ó kọ̀ ó tún kọ̀ǹfàmù ẹ̀ náà ni pé báyìí báyìí báyìí ló ṣe lọ so òun náà ti ṣe kí ni o ó ti gba lẹ́tà tiẹ̀. E so eh, mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni torí pé ó ti ó ti ó ti gi kọjá orí ewé so òun náà ti ṣe kí ni o ó ti gba lẹ́tà àti tiẹ̀ gbogbo wọn bẹ́ẹ̀ yẹn ẹ̀jẹ̀ kọ́ má bọ̀ wá àwa náà wà nílé fún wọn ìrìn àjò tí mo gbé lọ́wọ́ èmi mọ̀ pé oríṣiríṣi nǹkan ni mo máa là kọjá torí mo sọ mo dẹ̀ tún máa ń tún sọ. So ìrìn àjò yìí psalm ninety one òun ló kọ fún gbogbo wa so psalm ninety one ló kọ sí gbogbo wa pé a máa kọjá lórí gbogbo nǹkan ẹ̀gbin ṣùgbọ́n arábìnrin yìí Gani Adams àti bọ̀bọ̀ olórí gbọ́ọ̀rọ̀ yẹn ló ń lo lédi yẹn ẹ jẹ́ ń gbé ẹ jẹ́ ń gbé píṣọ̀ yẹn jáde kẹ́ wo bọ̀bọ̀ tí mò ń sọ yẹn kẹ́ rí píṣọ̀ yẹn ẹ jẹ́ ń gbé bọ̀bọ̀ yẹn jáde kẹ́ lè rí mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá kí ẹ rí kẹ́ ẹ rí wọn kẹ́ ẹ lè dá wọn mọ̀ mo fẹ́ gbé píṣọ̀ bọ̀bọ̀ yẹn mo fẹ́ gbé jáde lórí ibi kẹ́ ẹ lè rí ẹni gangan tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ kẹ́ ẹ lè rí ẹ jẹ́ ń wá píṣọ̀ bọ̀bọ̀ yẹn jáde mo fẹ́ kẹ́ ẹ rí yà mo fẹ́ kẹ́ ẹ rí bọ̀bọ̀ yẹn mo fẹ́ kẹ́ ẹ rí ojú bọ̀bọ̀ tí mo sọ yẹn òun ni bọ̀bọ̀ yẹn lélẹ́yìí tó wà nísàlẹ̀ yìí bọ̀bọ̀ òun ni píṣọ ẹ̀ wà nísàlẹ̀ bọ̀bọ̀ tí mo sọ yẹn lélẹ́yìí so òun gangan ló ń lo lady yẹn òun ló dẹ̀ ń gbàṣẹ lẹ́nu ààrẹ ọ̀nà kàkàfò tó fi ń ṣe gbogbo nǹkan tó ń sọ yẹn níbi ọjọ́ bíi méjì ibi tí mo ti rí pé lady yẹn ó ya wèrè gidi ó sọ̀rọ̀ ó ó ń sọ ọ̀rọ̀ kan lórí péjì ẹ̀ àwọn ọmọ Yorùbá kan wá sọ pé ńgbà tó sọ̀rọ̀ yìí ó ní olóyè ló pa Bọ́lá Ìgè ó sì ń sọ ó sì ń ó sì ń tẹnumọ́ ó wá ní olólùfẹ́ ẹ̀kọ́ tó wá olólùfẹ́ àbí kí n sọ pé ọmọ Yorùbá kan ọmọ Yorùbá yẹn wá sọ pé lọ mú púrùfù ẹ wá ó wá ní kí bọ̀bọ́ yẹn ó ní kó lọ sí abẹ́ Yorùbá wuyì pé nǹkan ọmọbìnrin ẹ̀ ló ń ti gbogbo dọ́kúmẹ́ǹtì yẹn bọ̀ pé kó lọ yọ́ mbẹ̀ so mo rí i pé lady yẹn ó ya wèrè gidi òun náà ni àwọn gáìsì wò pé àpọ̀bọ́ ah, tó lady tó lẹ́nu yìí tó jẹ́ pé kò <laughs> ó ń kala ojú everybody ni tó ń ṣe bó ṣe wù òun ni wọ́n ṣe ń lo lady yẹn so mítì tí mo sọ pé bọ̀bọ̀ tó wà nísàlẹ̀ yìí tí mo ní ó ṣe òun ni pé àwọn OPC yẹn o kọ́ má sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n lédi kọ́ máa lò lọ so mo kàn fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kí àárín yẹn clear kó clear sí yín ni kẹ́ ẹ lè rí bó ṣe ń lọ so òun ló jẹ́ kí n gbé picture bọ̀bọ́ yẹn síta kẹ́ ẹ rí ok now ìyẹn abala kọ́ nìyẹn abala kọ́ nìyẹn lórí ọ̀rọ̀ àwọn Ganiyu Adamu information tí ó wá tẹ̀ mí lọ́wọ́ tí mo gbà ni wípé àwọn Ọ̀yọ́mèsì àwọn náà ti wá rí gbogbo nǹkan tí Gani Adams ń ṣe àti àwọn tó ń lò láti máa kanta olóyè àti láti make sure wípé òun bi arákùnrin yìí ṣubú mo wá fẹ́ kí eh, ok ẹ jẹ́ kó sọ báyìí ó ṣeé ṣe kí ààrẹ ọ̀nà kakaǹfò kó lù sí táìtù tí wọ́n gbé fún yìí nítorí pé àwọn ọ̀yọ́mèsì gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ wọ́n ló ti wọ́n ló ń kó ẹrẹ̀ ẹ yí wọn bí mo dẹ̀ ṣe gbọ́ wọ́n jẹ́ kó yé wa pé ìkan lára àwọn mọ́mì wa mo wá fẹ́ wò bóyá ó dà pé wúmà yẹn pè sórí ètò lọ́jọ́ yẹn mi wàá mọ̀ bóyá wúmà yẹn ló gbègbèsẹ̀ yẹn o so wọ́n ní arábìnrin kan pè lókè òkun tó jẹ́ ìkan lára àwọn ọmọ ọba ìlú Ọ̀yọ́ bí mo ṣe gbọ́ nìyẹn bí ẹni yẹn ṣe sọ fún mi nìyẹn torí nọ́mbà yẹn mi ò ní lórí fowókọ̀ dédé pè mí náà ni pé báyìí báyìí báyìí ló ń lọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò pé kí n máa wò ó pé ó máa lùsì táìtù yẹn láìpẹ́ torí pé ó ti bà táìtù yẹn jẹ́ ó ti ó ti ó so náà sì ó ń dojú ti Ọ̀yọ́mèsì pé àwọn Ọ̀yọ́mèsì ti ní ìpàdé pé ìpàdé míì tún bọ̀ tó yẹ kán ṣe ní ọjọ́ sátọ̀dé ṣùgbọ́n torí ọdún tó wà tó wà níta ó ti yé pé wọ́n máa sún ìpàdé yẹn da next week saturday ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ọmọ ọ̀yọ́ tẹ́ ẹ bá wò mí ẹ jọ ẹ máa fẹ́ kẹ́ ìwò bóyá rọ́ọ̀dù mo tiẹ̀ ń pa báwọn ò ní ṣe ìpàdé yẹn. mo rò pé àwọn gáìsì ti rí bó ṣe ń lọ pé lóòótọ́ ó ṣeé ṣe kí bàbá wọn lù sí táìtù yìí torí pé wọ́n ní àwọn Ọ̀yọ́ Mèsì lára wọn tí wọ́n ti kóra wọn jọ láwọn tí wọ́n rí bó ṣe ń lọ pé wọ́n máa gba ọ̀pá ọ̀pá ọ̀pá dìndìnrín ọ̀pá rádàdà tí máa yẹn ń gbé kiri yẹn wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀ nítorí pé kí ni wọ́n ní arábìnrin òkè òkun yẹn sọ pé ó ń dojú ti Ọ̀yọ́ ó ń dojú ti ìlú Ọ̀yọ́ àti oyè yẹn ṣé ẹ mọ̀ pé ẹ̀yìn ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ ṣé ẹ mọ̀ pé òun ló kọ̀ sí gbogbo nǹkan tí à ń sọ yìí arábìnrin yìí tún pa ìtàn kan arábìnrin tí mò ń sọ yìí ó tún pa ìtàn ó pa ìtàn kan ìtàn tó pa ìjẹ́ mọ̀ pé ó ti dọ́dọ̀ àwọn ọ̀yọ́mèsì náà tí wọ́n ti rí ọ̀rọ̀ yẹn torí ìgbà tó tiẹ̀ ṣe èmi gan tiẹ̀ tún bá kọ́ọ̀tì ibẹ̀ yẹn ṣùgbọ́n èmi ò mọ̀ pé ó ti go bẹ́ẹ̀ yẹn ó ti dọ́wọ́ àwọn Ọ̀yọ́ Mèsì wọ́n wá ro gbogbo ẹ̀ papọ̀ ẹgbọ́ ọ̀rọ̀ tó sọ ẹgbọ́ ọ̀rọ̀ tó sọ ẹ ṣe sùúrù ẹ̀yin èèyàn mi bó bá ṣe ń lọ la máa máa jẹ́ kẹ́ ẹ̀ máa ní jẹ́ kí tí yóò máa di sí bó ṣe ń lọ nílẹ̀ Yorùbá lórí ìkànnì àrólé yìí o bó ṣe ń lọ lẹ ṣe máa máa mọ̀ o bá a ṣe ń ṣiṣẹ́ náà la máa máa mú tiwọn mọ́ṣẹ́ mo ń bọ̀ o. ṣé ààrẹ ọ̀nà kankan sọ́mọ ọ̀yọ́ ni ẹ̀yin ará àbàrìbá àti ará ọ̀yọ́ you know kò ṣe àwọn ìbàdàn kò kí ṣe àwọn ìbàdàn because ìbàdàn everybody wá tí wọ́n wá stay sí ìbàdàn ni kò yẹ yín ẹ̀yin ọ̀rọ̀ ọ̀yọ́ àti ọ̀rọ̀ ará ìbàrìbà ni wọ́n ń pè ní yorùbá kò yẹ yín gbogbo south west yẹn tẹ́ bá fẹ́ gbọ́ ìtàn torí ẹ kò máa máa pa ìtàn òṣì ni torí pé ẹkọ ti wọ ilẹ̀ ẹ ti wọ ilẹ̀ onílẹ̀ ẹ ti wá kó wọn lẹ́rú ẹ ti wá jà wọ́n lólè ẹ ti ṣe jihadism ẹ wá bìlíìfù pé ẹkọ lè máa pa ìtàn játijàti Ọ̀yọ́ yẹn Ọ̀yọ́ tí ẹ̀yin ń claim wípé Àtìbà níyí àtẹ̀kíní kan níyí àwọn bàbá ńlá Gani Adams ló ní Ọ̀yọ́ yẹn are you people listening to me àwọn bàbá ńlá Gani Adams ló ní Ọ̀yọ́ yẹn ìgbà táwọn bàbá ńlá ti ní wá àwọn mọ́rí slaves bá. hello ẹ̀yin èèyàn mi hello ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí mo ní hello o. <laughs> Ah! Ah, oh, oh, eh, eh. wọ́n ní ẹnu mi ra kó bá mi ẹnu mi ra kó bá mi ẹjọ́ ẹlẹ́jọ́ kì máa rò kí àníkọ̀yà mú mi yá nígbà ọ̀rọ̀ bá a bẹ́yìn yọ kí wọn ní wí kí n wá ìrò tẹnu mi ẹrù mi ra kó bá mi ẹrù lédi ti kó bá kò kọ̀ mọ́ ẹ máa gbọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́rọ̀ ọjọ́ mẹ́ta yìí kì í ṣe ní pé láburú àbí nǹkan kan ò báyá kí ni o lórí pé lórí ọ̀rọ̀ òfin ni o ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ̀yin ẹ máa wòran ẹ gbọ́ ẹ tún mo fẹ́ ká ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí. ṣé àárọ̀ ẹ̀rọ kankan sọ́wọ́ ọ̀yọ́ ni ẹ̀yin ará àbàrìbá àti ará ọ̀yọ́ nínú ó ṣe àwọn ìbàdàn kò kí ń ṣe àwọn ìbàdàn because ìbàdàn everybody wá tí wọ́n wá stay sí ìbàdàn ni kò yẹ yín ẹ̀yin ọ̀rọ̀ ọ̀yọ́ àti ọ̀rọ̀ ará ni wọ́n ń pè ní yorùbá kò yẹ yín gbogbo south west yẹn tẹ bá fẹ́ gbọ́ ìtàn torí ẹ kò máa máa pa ìtàn òṣì ni torí pé ẹkọ̀ ti wọ ilẹ̀ ẹ ti wọ ilẹ̀ onílẹ̀ ẹ ti wá kó wọn lẹ́rú ẹ ti wá jà wọ́n lólè ẹ ti ṣe jihadism ẹ wá bìlíìfù pé ẹkọ̀ lè máa pa ìtàn játijàti. Ọ̀yọ́ yẹn Ọ̀yọ́ tí ẹ̀yin ń claim wípé Àtìbà nìyí ẹ má ì disturb ẹ má ì disturb ẹ̀yin tẹ́ ẹ pè mí. ọ̀yọ́ tí ẹ̀yin ń pè mí pé àtìbá níyí àtẹ̀kíní kan níyí àwọn bàbá ńlá Gani Adams ló ní ọ̀yọ́ yẹn. ẹ̀yin èèyàn mi ẹ̀yin èèyàn mi ṣé ẹ ti ń rí bó ṣe ń lọ iṣẹ́ Gani Adams nìyẹn o iṣẹ́ àwọn ọmọ iṣẹ́ ọmọ bọ̀bọ̀ olórí gbọ́ọ̀rọ̀ yẹn iṣẹ́ ẹ̀ nìyẹn o ètùtọ́ ni kó máa pa nìyẹn eléyìí tó sọ yìí sìn ó ti di àwọn tó wà nílùú Ọ̀yọ́ wọ́n ti gbọ́ mo rò pé òun ló fa gbogbo ìpàdé láàrin àwọn Ọ̀yọ́ Mèsì gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nítorí pé Gani Adams wọ́n ló ti bà oyè yẹn jẹ́ wọ́n ló ti dójú ti Ọ̀yọ́mèsì pé láìpẹ́ yìí ó ṣeé ṣe tó bá jẹ́jọ́ ẹ̀ tó bá lọ sí kóòtù bóyá wọ́n máa jẹ́lì ẹni torí ẹni tó parọ́ mọ́ pé àbí ẹ̀yin èèyàn mi ẹ mọ nǹkan tó wà nínú voice note yẹn àbí ṣáà sọ pé ẹ mọ nǹkan tó wà nínú voice note yẹn ṣé ẹ sọ pé ẹ mọ̀ ni ṣé ẹ sọ pé ẹ mọ̀ ni bóyá bóyá bóyá ọkọ̀ wa ti kúrò ńbẹ̀ o bóyá ọkọ̀ wa ti kúrò ń bẹ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní o ẹ mò ń bọ̀ o mò ń bọ̀ o mò ń bọ̀ o mò ń bọ̀ o mò ń bọ̀ o ẹ ṣe sùúrù o ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣe sùúrù fún mi àwọn Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà wọ́n ti dìde sí Gàníyù Àdàmú o wọ́n ti dìde sí Gàníyù Àdàmú so wọ́n ti jẹ́ kó yé níye wípé oyè tó wà lọ́wọ́ ẹ̀ o wọ́n máa gbà á ní kòpẹ́kòpẹ́ yìí ó máa lùsì oyè yẹn Gani Adams ó máa lùsì oyè yẹn Gani Adams ó máa lùsì oyè yẹn láìpẹ́ yìí látàrí gbogbo nǹkan tí ó ń ṣe ní ilẹ̀ Yorùbá mò ń bọ̀ o mò ń wá nǹkan kan bíi ni o mò ń bọ̀ o kẹ́ ẹ bá lè mọ̀ wípé iná ti jó dórí kókó àwọn Ọ̀yọ́mèsì wọ́n ti dìde gẹ́gẹ́ bá a ṣe gbọ́. mo kàn fẹ́ mo kàn mo ẹjọ́ ẹ̀yin èèyàn mi mo fẹ́ rìvíù kẹ́kọ̀ọ́ mọ́ àwa tá a sọ pé ó ṣeé ṣe sẹ́ẹ̀ bọ̀bọ́ Gàníyù Àdàmú yẹn ó ṣeé ṣe kó ṣẹ̀wọ̀n kó ṣi ẹ̀wọ̀n gidi ẹ̀dẹ̀mọ̀ pé tó bá ti ṣi ẹ̀wọ̀n yẹn àwọn Ọ̀yọ́mèsì náà ti sọ nìsọ wípé tá a bá ti lè rí i pé ó ṣẹ̀wọ̀n wọ́n bẹ́ẹ̀ mo ṣe gbọ́ wọ́n náà máa gba ọ̀pá lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ máa lùsì oyè yẹn torí ààrẹ ọ̀dọ̀ kákàfò ṣẹ̀wọ̀n rí ní ìgbà tiẹ̀ so ààrẹ ọ̀nà kákàfò wọ́n lọ́ máa kú jálajàla ni ṣùgbọ́n àwọ̀ èlò ti ṣoògùn òun ò lè kú jálajàla náà sì agbẹnusọ ẹ nìyẹn ń sìn ẹni tó jẹ́ agbẹnusọ fún tó jẹ́ agbẹnusọ fún OPC Gani Adams òun ni lady tẹ̀ ń yẹn so Gani Adams nǹkan méjì ló wà wájú ẹ̀ báyìí tó ń dúró dé tó bá ti mú tó ṣẹ̀wọ̀n torí pé ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò pé ah, ah, kí ló ṣe tó lè fi ṣẹ̀wọ̀n ẹ kò jẹ́ kí n review kékeré kí n ṣètò wá gbé yín dé fídíò kan ẹ jẹ́ n review yín kẹ́kọ̀ọ́ tún gbọ́ lẹ́nu kẹ́ gbọ́ lẹ́nu ọ̀daràn yín ìyí tó fi máa ìyí tó fi máa ṣẹ̀wọ̀n tó dẹ̀ tí àwọn Ọ̀yọ́ Mèsì tọ́ná ṣèpàdé yẹn tó fi máa gba ọ̀pá lọ́wọ́ ẹ̀ òun lèyí o mo ní kí n review fún yín ni o. Now, I will send you a letter. Táwọn bíbí ikọ̀ sí Tinubu pé kí ni Tinubu wọ́n ìfáàmà rẹ̀ ló gbà wọ́n ní bákì káwọn eliminate you wọ́n dẹ̀ sign letter yẹn ọkọ̀ sí ilé ẹ̀ ní bọ́dí náà ó dẹ̀ rí sí ìgbẹ̀. Àwọn tó wá ń ṣiṣẹ́ ń bẹ̀ lọ́wọ́ wọn pé àá ah, ah, irú lẹ́tà burúkú rí àwọn snake kan photocopy wà báyìí. Lẹ́tà yẹn dẹ̀ rí àwa wọ́n á jù sí mídíà Tinubu ò sọ reply ó tẹwọ́ o kò tẹwọ́ o kò tẹwọ́ ìdìbò. ó ní ìkọ̀kọ̀ tí fẹ́ mú jáde. àwọn ọdẹ tí wọ́n rí pé àwọn yẹn ló wá kó kó mọ́ra ló kó mọ́ra. the your the friend of my the enemy of the the friend of my enemy is my enemy. ó dẹ̀ ní abẹ́jàjà ń gbára àwọn ilé ìdẹ̀ rèé wọn ẹ bá sọ̀rọ̀ ìjàgbọ́ wa láti túbọ̀ túbọ̀ àwọn àfikún wa gbòmí nínú wọn ló ṣe ń tábí ìtò ọmọ tápà ní pé mi ìmọ̀lé nígbà tá a jọ lọ lé tó ní òun fi èso nínú wọn ni òun bá pẹ́ lẹ́tà yẹn. bẹ́ẹ̀ ni mo ẹgé ìṣe wọn ní kí n bá sọ̀rọ̀ mi ò bá sọ̀rọ̀ mo ní lọ́lọ́pàá ó dà nǹkan lónìí. ó ní tí mo fẹ́ mú jáde fún yín nínú voice note yẹn ló jẹ́ tún play ẹ̀ mo fẹ́ mú kọ́kọ́ jáde. mo sọ fún bàbá láàfin ẹ máa gbọ́ màá sẹ́ǹdẹ̀ òun ló kọ́kọ́ fà lẹ́tà yìí pé kàn pa mí. so ẹni ẹ náà ti gbé ó ti gbé lọ kóòtù o. níwájú ọlọ́run àtẹ̀yìn ọgbọ́n dàpọ̀ ó kí alálẹ̀ yorùbá kúra o mi ò mi ò gé ìpè ẹ̀ àtọ́ ń ṣe tí ò tí ì súnmọ́ ọ̀rọ̀ Tinubu tí wọ́n bá bá mi òun dìfẹ́ǹdì ẹ̀ ìgbà táwọn tí àmì náà wà òun ta lóògùn láyé agbègbè nàìjíríà ló wà rẹ̀ nígbà yẹn kò tí ì ṣe ọwọ́ ìṣòwò lára ẹ̀. àní commission tí mo dín ní gan lóru àná gan ó wà lọ́dọ̀ ṣùgbọ́n tako Lagos State táyọ̀ àyìndé lánàá ó ní gbọ́dọ̀ gbèsè. ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ mi ṣe ń jẹ́ intelligence ni ó lágbára. gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá àwọn tó kú mi ní commission pọ̀. Hmm. so ó wà lọ́dọ̀ táyọ̀ eleven quarter to three ló kù ní ọ̀dọ̀ táyọ̀ àyìndé. Si was part of Lagos State oúnjẹ ní Tinubu máa ń rán láti coordinate iṣẹ́ burúkú lẹ́kọ̀ọ́ ó ti ń ṣe títí tó Tinubu ti gbá ìwọ́n ló ti fi she was part of Lagos State fi compensate ṣé ti ibi tá a yí tó ìdí tí bọ̀bọ̀ yìí fi máa ó máa ṣe rí ibi tó àwọn ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn ẹlẹ́wọ̀n tó máa ń lùyàn tó ní kó máa bó ògiri sùn yẹn mo mọ̀ pé ibẹ̀ náà máa gbé bọ̀bọ̀ yìí lọ ẹ mo kàn fẹ́ kẹ́ mo ó ní tí mo mú jáde ń bẹ̀ yẹn tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ pé a voice note ìkọ́ kí sínú voice note yẹn voice note yẹn náà ló fa ìpàdé tí àwọn àwọn àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nígbà tí díọ̀tì obìnrin tọ́rọ́ díọ̀tì obìnrin yẹn jáde so wọn ò mọ̀ pé lady yẹn fi ẹnu lady yẹn ló máa fi ẹnu wó ayé máa tọ́ ń pè ní Gàníyù Àdámù yẹn lady yẹn ló máa fi ẹnu wó ayé ẹ̀ òun ló máa fẹnu bàjẹ́ bọ̀bọ̀ olórí gbọ́rọ̀ yẹn gbà pé òun fẹ́ ó ní káwọn OPC dákẹ́ òun náà wá ti síta ó ní tí mo fẹ́ mú o ṣe mọ̀ pé Tinubu ń sì bá ṣe ń gbọ́ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ báyìí Tinubu náà fẹ́ bá bọ̀bọ̀ ìṣẹ́jọ́ ṣùgbọ́n Tinubu ò ní jáde ní ìjáde pé òun lòun fẹ́ bá ṣe torí pé ó ti fi orúkọ Tinubu síbẹ̀ yẹn pé Tinubu máa ń pa ènìyàn gbòmò ló máa ń rán níṣẹ́ búburú Táyọ̀ Àyídé yẹn ló máa ń rán Táyọ̀ Àyídé yẹn ni wọ́n lọ póòsì sí orí gúrùpù ẹ kí lorúkọ ẹ orí gúrùpù OPC wọn ẹ jẹ́ sáré lọ wo nǹkan tọkọ síbẹ̀ yẹn ẹ jẹ́ sáré lọ wò ó ẹ jẹ́ sáré lọ wò ó ẹ jẹ́ lọba yìí mu wá ẹ jẹ́ lọba yìí mu wá mo sọ fún yín mo ní ètò àárọ̀ yìí máa lágbára díẹ̀ mo ní ètò àárọ̀ yìí mo ló máa lágbára díẹ̀ mo bá o ẹ jẹ́ mú nǹkan tó gbé sójú kinní wọn wọ́n ń tọ́ra wọn wọ́n ń tọ́ra wọn wọ́n ń tanra wọn wọ́n ṣe bí wọ́n ń tàn wá bẹ́ẹ̀ ara wọn ni wọ́n ń tàn. ẹ jẹ́ ń bá yín mu jáde ẹ jẹ́ ń bá yín mu jáde ó ní mò ń bọ̀ o èyí tí wọ́n kọ jáde nígbà tí mo rí mo sáré kí ló ṣẹlẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá bọ̀bọ̀ yẹn fà mo máa mo máa try láti ẹ jẹ́ ń gbé jáde ẹ̀hẹ́ olélẹ́yìí a ṣe screenshot ni o ẹ jẹ́ wá wò ó ẹ jẹ́ yà now ẹ jẹ́ wá bá yín gbé jáde ńsìn mo ti mo ti ṣe bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ wá bá yín gbé jáde kẹ́ ẹ rí mo ti ṣèfù ẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ bá yín lọ mú jáde. bọ̀bọ̀ yìí Gani Adams tí ò tí ò kí ẹ pé tí ò bá ṣẹ̀wọ̀n ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n ni ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n. ẹni tó ẹni tó tó gba tó ń gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ ewu tó o dẹ̀ sọ pé pípa ló fẹ́ pa tí gbogbo tí gbogbo Yorùbá tá tá tá tó jò nìkan la rí nsìn lẹ́ni tó dúró fún wa tó ló fẹ́ gbẹ̀mí ẹ̀ kó lè jẹ́ ìwọ nìkan torí pé o ju àwọn ọba kan lọ nílẹ̀ Yorùbá òun leléyìí tó gbé síbí báyìí ó kọ́ síbí yìí ó ní chief of staff gọ́vnà babájídé babájídé sanwóolu of lagos state pé ó ti withdraw wọ́n ní ó ti withdraw láti bá ganiyu adamu láti bá ṣe ẹjọ́ èèyàn á bá èèyàn lórúkọ jẹ́ tó yẹn ṣé chief of staff sanwóolu ṣé kò bí ọmọ ni ṣé ẹ mọ̀ pé nǹkan tó bá fi pe ènìyàn tí yorùbá bá fi pe èèyàn lẹ́ni wọ́n máa fi pe ọmọ ẹnìyẹn lọ́la ìwọ ń sọ pé Tinubu rán ẹ pé òun ni Tinubu máa rán níṣẹ́ ikú ẹ̀yin OPC tẹ́ ẹ̀ ń gbé rádaràda tẹ́ ẹ̀ ń gbé information rádaràda tẹ́ ẹ̀ ń gbé lọ́wọ́ òun mo ṣe sọ fún yín pé ẹ máa bọ̀ ẹ wá gba information lọ́wọ́ mi tó bá jẹ́ pé etí yín di tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tó ń lọ èmi á ṣí yín létí ẹ lè fi mọ̀ pé ọ̀ràn tí bàbá yín dálẹ̀ kò lè kó tán ó jáde lẹ́nu lọ́ọ̀yà Ganiyu Adamu náà jáde lẹ́nu ọjọ́ mẹ́ta ó ní ẹ pé abáwo ni client òun ṣe máa máa ní conversation pẹ̀lú èèyàn tó dẹ̀ sáré jáde bẹ́ẹ̀ yẹn ó tiẹ̀ ní wọ́n ń jọyìn gbogbo kinní yẹn gan ni pé kinní kan kinní kan pé wọ́n edit ẹ̀ ní mi ìmọ̀ bá tún ṣe edit voice voice note ẹ ẹ̀yin èèyàn mi mo kàn ní kí n fún yín ní òòdúrà kinní kan náà post kinní yẹn sí mi ìfẹ́ promote wọn lórí page mi so bẹ́ẹ̀ mo fẹ́ jẹ́ ní kíákíá yẹn wọ́n sára máa yẹn sọ̀rọ̀ síta ni pé kò sí tó jọsẹ̀ Ganiyu Adamu orúkọ òun tó bàjẹ́ kì í ṣe orúkọ òun nìkan ló bàjẹ́ ó borúkọ ìrandíran ọmọ òun ó already ìrandíran ọmọ tòun ó ti bàjẹ́ so now sì ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n so ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC mo fẹ́ kó yí everybody yín ọ̀gá yín lọ ẹ̀wọ̀n ọ̀gá yín lọ sí ẹ̀wọ̀n o ẹ̀yin ọmọ OPC pẹ̀lú voice note yìí mo tún fẹ́ mú kọ̀ọ̀kan tó jáde nínú voice note yẹn fún ẹ̀yin èèyàn mi mo tún fẹ́ mú kọ̀ọ̀kan jáde ẹ jẹ́ ká tún gbọ́ síwájú sí kí tó tún fún yín ní fídíò kan ẹ já máa gbọ́. It was a former SSF eh, product hmm. ó sì táyà tó wá ṣiṣẹ́ gbogbo ẹ̀kọ́ kìnnìkú iṣẹ́ tọ́lẹ̀ fi fún mi pé kó lọ fi owó yẹn kó lọ fi owó yẹn. ẹ̀yin ọmọ OPC tẹ́ ẹ̀ mọ ètò gbé ọ̀gá yín lọ ẹ̀wọ̀n mo fẹ́ kẹ́ ẹ súnmọ́ bí mo máa yànnàná ẹ̀ kékeré fún yín tí ẹ̀ ọ̀gá yín fi máa ṣẹ̀wọ̀n tí àwọn ọ̀yọ́mèsì dẹ̀ fi máa gbọ̀ pa àṣẹ lọ́wọ́ ẹ̀ tá a fi gba awọ ẹkùn lọ́rùn ẹ̀ torí awọ ẹkùn tó wọ̀ náà apẹ̀rẹ̀ ló tù dórí so ẹ bá rí tí mo gbé apẹ̀rẹ̀ sí lórí ìdàtẹ́yìn tó rọ́pò ni pé òfìfo náà lápẹ̀rẹ̀ ọ̀rẹ́dì ó jẹ lógún ọ̀fẹ́ òun àárí ipa ẹ̀ nílẹ̀ yorùbá so òkìkí àgbá òfìfo ni òun ló fi òun la fi lo apẹ̀rẹ̀ sórí ẹ̀ so ìtumọ̀ apẹ̀rẹ̀ yẹn nìyẹn ẹ bá wo picture ẹ pé akílótúndé ah, tó gbàpẹ̀rẹ̀ sórí apẹ̀rẹ̀ yìí tó apẹ̀rẹ̀ yẹn túmọ̀ sí ni mò ń sọ fún yín yìí ní ilẹ̀ yorùbá oyè tó jẹ wọ́n ní tó bá fi ìyànjọ ìyàwòdó yẹ ó yẹ kó máa gbádìyẹ kò gbé nǹkan kan ó nítorí pé òun ò fẹ́ kú jálajàla gẹ́gẹ́ bí agbẹnusọ ẹ ṣe sọ pé kò fẹ́ kú jálajàla ó ń fọgbọ́n ṣe ni òun ni ò ṣe jẹ́ kó lọ bá wa lé àwọn fúlàní tó ń pa àwọn bàbá wa tí ebi pọ̀ nílùú tí ìyà ń jẹ everybody wọ́n pa ọba ní ìlú arigidi gan tó ń claim pé òun lò ibẹ̀ ni àwọn baba ńlá baba òun forí sọlẹ̀ sí láti inú pé kò lè lọ ọbẹ̀ kó tiẹ̀ lọ wò ó àwọn tó gba bàbá baba ńlá baba ẹ̀ lálejò nínú ní láti inú pé sí ilẹ̀ yorùbá yẹn kò lọ ọbẹ̀ ńgbà tó pa ọba so ìdí nìyẹn tá a fi wá jòkó tá a fi wò ó tọmọ yorùbá kan fi tó fi bá mi gbé apẹ̀rẹ̀ sí lórí bẹ́lẹ̀ ó wá sẹ́ǹdì ẹ̀ sí mi ẹ̀jẹ̀ bàbá ìta rò bá a ṣe jòkó tá a ronú sí gbogbo nǹkan tí Gàníyù Àdàmú ṣe nílẹ̀ Yorùbá àwa rí i pé àgbá òfìfo ni gbogbo nǹkan tó gbélé lọ́wọ́ yẹn àwa rí ní ìrí pé àgbá òfìfo ni máa yẹn ó kàn ń pariwo ó dẹ̀ ń lo ìgbéraga kiri láàrin àwọn ọba adúró sáré ẹni tí ò kì í ṣọba tó jẹ́ pé ẹrú agbọ́pa ni ẹrú àwọn agbọ́pa ọba ẹrú àwọn ẹrú aláàfin Ọ̀yọ́ tó wá ń pàtàkì ara ẹ̀ tá a tọ́ torí pé wọ́n ti gbé ìjòkó ẹ̀ sí high table ní ọjọ́ tó ń ṣe security summit tó gbé ìjòkó ẹ̀ sí high table ó dẹ̀ wá ń wò pé ah o ti o ti o ti o ti gẹṣin o ti gẹṣin jáwé ifá àwọn olólùfẹ́ ọmọ Yorùbá yìí wá ní bàbá apẹ̀rẹ̀ yìí tó rọ́pò ni pé àgbá òfìfo òun ni Gàníyù Àdàmú nílẹ̀ Yorùbá òun lòun fi torí gbà tọkọ sẹ́ǹdì ẹ̀ sí mo ní a ah, èwo tún lélẹ́yìí tẹ́ tó sẹ́ǹdì wọ́n ní bàbá a ṣèpàdé ni àwa ọ̀dọ́ kan ló ṣèpàdé ní ìlú báyìí tí mo máa forúkọ bù láṣìírí láṣẹ wá wò níwò pé Gàníyù Àdàmú o pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tá a rí ipa ẹ̀ yìí o la ṣe gbé apẹ̀rẹ̀ sí lórí o pé òfìfo ní òfìfo òun ni máa yẹn ní agbára tó lòun ní nílẹ̀ Yorùbá àti oore tó yẹ kó ṣe fún ọmọ Yorùbá tí ò ṣe òun la fi ṣe eléyìí láti fi jẹ́ kó mọ̀ wípé inú wa ò dùn pẹ̀lú bí wọ́n ṣe ń pa bàbá wa nínú igbó pé inú wa ò dùn pẹ̀lú bó ṣe ń ṣe àwọn ènìyàn wa nílé tí ebi ń pa everybody tá a dẹ̀ ní alágbára tó pera ẹ̀ ní alágbára nílẹ̀ Yorùbá òun la ṣe wò pé ẹ bá wa post picture yìí ẹ̀yin èèyàn mi ẹ ti ń pè mí ẹ ti ń pè mí láti United States ṣé kí ẹ̀yin olólùkọ rẹ tí yẹ kí n gbá òkè ẹkọ jẹ́ ń gbé aago ẹyọ kan yìí torí ọ̀rọ̀ ṣì wà tí mo fẹ́ sọ ẹkọ jẹ́ ẹyọ kan yìí péré ẹ jẹ́ ń gbé ó yá ẹgbọ́n sókè gbogbo àgbáyé ń gbọ́ yín o ẹgbọ́n sókè o ọ̀rọ̀ olóró ọmi. àlàáfíà ni mọ́mì mi àlàáfíà ni ẹgbọ́n sókè gbogbo ah, gbogbo àgbáyé. mẹ́wọ̀n fọwọ́ lórí. ètò. mẹ́wọ̀n fọwọ́ lórí kínní. mi lórí ètò yé mi máa pè ọ́ máa pè ọ́ padà. <laughs> wọ́n rò kó di sórí ẹni ọlá mi olúpa ńlẹ́rìn. ee wo ṣeré yé mi wo ṣeré mo dúpẹ́ lọ́rẹ́ o wo ṣeré o. àpọ̀lọpọ̀ kò di sórí ee ṣèbí disi lórí ọmọ Yorùbá ọmọ Yorùbá kan ní ṣèpàdé kan disi lórí kan fún kí mi post rẹ o. ọlágbára ọlágbára. Hmm. ọlágbára hmm. yèmí wo ṣeré. ìlẹ̀kùn ṣe takuntakun. ìṣeré yèmí ìṣeré ìṣeré. ìṣe bìà. ìṣeré òye mi àgbájí nígbà. ẹ jẹ́ eh, ìrẹ́ o. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun mọ́mì mi àgbájí dídà. ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ ọmọ ìyá mi so àwọn ọ̀dọ́ yẹn ni wọ́n ṣe ìpàdé yẹn pé nǹkan tí Gani Adams qualify lọ́wọ́ wọn nìyẹn pé àgbá òfìfo tó wá ń ró kogó kogó kogó kogó tó ń ró gbẹmù gbẹmù gbẹmù gbẹmù ni pé kò sí nǹkan kan tí ọmọ Yorùbá lè rí tọ́ka sí pẹ̀lú àwọn OPC wọn gbogbo tó ń gbé ìwò jáde tí wọ́n gbé àfọ̀ṣẹ jáde sí ọmọ àwọn yẹn tí wọ́n ponú tí wọn ò lọ́pọlọ tí wọ́n mọ̀ kọ́ ọmọ Yorùbá bí ẹgbẹ́ wọn ọmọ núpèrè tó bá tásìkò á padà sí núpè ẹni tó fẹ́ fẹ́ ìyàwó tí ò lè fi ọmọ Yorùbá tó yẹ pé ọmọ núpè ọmọ bẹ́ndẹ̀ ọmọ kinní kan ló tún lọ fẹ́ níyàwó ẹ lọ wo ẹni tó fẹ́ kò gbọ́ Yorùbá broken la máa sọ ní ilẹ̀ Yorùbá lọ́dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ibi tẹ́ ti máa kọ́kọ́ mọ̀ nìyẹn pé a ti wọ one chance so ṣùgbọ́n mo wá dúpẹ́ ń sìn pé àwọn Ọ̀yọ́ Mèsì àwọn náà ti ṣe kí ni o wọ́n ti mèsì o gbogbo nǹkan tí Gàníyù Àdàmú ṣe àwọn Ọ̀yọ́ Mèsì ti Mèsì tó máa fún bọ̀bọ̀ yẹn ebi tó dúró sí fún sí ni pé kókò ṣẹ̀wọ̀n pẹ́rẹ́ kókò ṣẹ̀wọ̀n pẹ́rẹ́ àbí kókò lọ kóòtù kó dúró síwájú adájọ́ kókò kókò wọnú ṣẹ́ńbà pé tó bá ti lè mú tó wọnú ṣẹ́ńbà yẹn o wọ́n máa gba kinní yẹn lọ́wọ́ ẹ̀ṣá ni ó máa jáde báyìí wọ́n kàn máa àwọn àwọn ẹmẹsẹ̀ aláàfin Ọ̀yọ́ máa wá gba kinní lọ́wọ́ ẹ̀ ẹni tó pèrè ẹ̀ lálágbára tá a rí nǹkan kan tó gbára sí ká máa ká máa ṣe patí kiri ká máa enjoy ẹ̀yin èèyàn mi ó ní ìkọ̀kọ̀ tí mo fẹ́ mú jáde nínú voice note yẹn ẹ jẹ́ kí n gbọ́ síwájú ìdí tí mo bọ́ yìí ẹ̀yin OPC ṣe pé mo sọ nínú title yẹn mo ní ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC ẹ̀ wá gba information torí mo rí pé púpọ̀ nínú yín kò yé yín ọ̀gá wa ọ̀gá wa ọ̀gá wa nìkan lẹ́kọ̀ọ́ ń pariwo ọ̀gá wa ọ̀gá wa ọ̀gá wa ẹ̀ mọ̀ tí ọ̀gá yín ṣe ọ̀gá yín máa ṣẹ̀wọ̀n láìpẹ́ yìí o eléyìí ò ṣe pé wá wọ́n sọ pé wọ́n sọ pé ó máa ṣẹ̀wọ̀n odidi ààrẹ orílẹ̀-èdè ló sọ di apààyàn ẹ má gbàgbé pé Bọ́lá Ahmed Tinubu ń ṣe ó ti sọ di kidnappers àti àwọn agbẹnipa ó ti ó ti ó ti name wọn ní terrorist nsìn ó dẹ̀ ti pe orúkọ àwọn kan jáde pé anywhere tó bá ti rí kán kán pa wọ́n dànù ni ẹnìyẹn lẹ tó ẹnìyẹn ni Ganiyu Adamu tó ń fi ẹ̀sìn ẹ̀sùn kàn pé apànìyàn ní ní gbangba ẹ wá máa gbéwò síta fún ọmọ Yorùbá bí ẹgbẹ́ yín ẹ máa lẹ́ ẹ ṣépè ẹ máa lẹ́ ẹ ṣépè ẹ ẹ rorí yín kẹ́ẹ̀tì ẹ rorí yín pé ah, ọmọ Yorùbá bàrẹ̀ nítorí kọ́rọ́ nítorí kúlíkúlí tí Gàníyù Àdàmú ń fún yín owó tó ń gbà gan kò tó yín lẹ́nu ó rí bí ẹni tó ń jẹ̀pà tó ń gbọ́n tó ń gbọ́n kínní ẹ̀gbẹ́ ẹ̀pà tó ń gbọ̀n sí yín lọ́wọ́ síbẹ̀síbẹ̀ ọpọlọ yín ò pé ẹ mọ̀ pé àsìkò tẹ́ ẹ wà yìí ló yẹ ká jọ fọwọ́sowọ́pọ̀ báyìí ká lọ lé àwọn Fúlàní tí ò jẹ́ káwọn bàbá wa lọ nú igbó ẹ wá ń ṣe rádaràdá kiri ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀yìn tẹ̀lé Gani Adams mo rọ̀ yín mo bẹ̀ yín ẹ ṣí ojú inú yín o ẹ mọ̀ pé ìkànnì wa o Ganiyu Adamu ọmọ Nupe ni o ìkànnì èmi àti yín o ọmọ Yorùbá ni wa o mo fẹ́ kẹ́ ẹ ronú ara yín o eléyìí tó pè ní òsì yẹn wàá rí i pé ẹ rí i pé àwọn gáìsì yẹn bí Ganiyu Adamu bá wọlé wọ́n jọ máa wọlé ni àwọn yẹn ti wọ́n ti sáìn bẹ̀tẹ̀ èwo ni tiyín èwo ni tiyín ó wá dùn mí fún máa kan ó lóun kọ́dínétọ̀ ní Mọdákẹ́kẹ́ ó dùn mí mi ò fẹ́ sọ̀rọ̀ yẹn mi ò fẹ́ sọ ọ̀rọ̀ yẹn àti mọ dóò náà sọ̀rọ̀ yìí ó pùtẹ ó ṣe ó ó kò ṣáìdì sí ẹ̀yìn olóyè kò ṣáìdì náà ó kàn ó ṣáìdì díẹ̀ sẹ́yìn Gani Adams àti Mọdákẹ́kẹ́ ló ti jáde òun náà sọ̀rọ̀ jáde pé ẹ ẹ olóyè Ìgbòho a mọ̀ pé Mọdákẹ́kẹ́ ló dàgbà sí ṣùgbọ́n ọ̀gá wa Gani Adam kìnnìkan kìnnìkan ẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣé a máa fọmọ àlè wọ́mọ ọkọ ni ṣá a máa fi ọmọ àlè wí ọmọ ọkọ nílẹ̀ Yorùbá ni torí a ti wò pé kó gun omi ṣùgbọ́n Ganiyu Adamu tún ṣì ń tìyàn síta láti máa bà ọ̀gá wa lórúkọ jẹ́ láti máa bo olóyè lùkítẹ́ ṣe pé ìbà eléyìí tó tiẹ̀ bú mi sí tó ní ìyá mi aṣẹ́wó aṣẹ́wó ni ìyá mi pé kinní kan ìyá mi kinní kan kò dẹ̀ mọ̀ pé ìyá tó ń bù yìí <laughs> ó ti ìyá ti dẹ ó ti di ẹyẹ ó ti di ẹyẹ ṣé ewúrẹ́ jẹ ó ti di abara méjì ènìyàn tí n bá sọ ẹ máa lọ sọ pé òkè ẹ bá mi lọ sójú orórì ìyá mi yẹn sí kí n sọ pé mo fẹ́ ràn sí ẹni tó bu ṣe ọkọ ayé ẹ ti bàjẹ́ ibi tó wà bẹ́ẹ̀ kí n fún ìyá mi ní nǹkan tó ń jẹ pé mọ́mì mi nǹkan tó máa gbà lọ́wọ́ mi lélẹ́yìí tó fi máa ń gbọ́ àdúrà mi náà ń sin ìwọ ẹni ìpè ẹ láṣẹ́wó ibi tó wà yóò yá lọ bá mi bá lọ́hùn ṣe pé àwọn èèyàn eh, eh, àwọn èèyàn ń sọ̀rọ̀ ṣùgbọ́n wọn ò mọ nǹkan tó ń sọ bẹ́ẹ̀ táwa tá à ń sọ̀rọ̀ yìí àwa mọ nǹkan táwa ń sọ àpáfẹ́tì olódùmarè ló ń rán wa ń ṣẹ́ so ńgbà tí Gani Adams ti sọ pé báyìí báyìí báyìí ni àwa náà a máa a máa máa gbégbóná fún a máa máa gbégbóná fún ìwọ tó tó tó joyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó tún gbéraga débi pé olóòjú àwọn ọba míì lọ àríṣẹ́ ọwọ́ ẹ o làwọn ọ̀dọ́ yẹn fi gbé apẹ̀rẹ̀ sórí máa yìí tán ní kí n bá wọn gbé sí kinní òun náà fi gbá apẹ̀rẹ̀ sí lórí gbogbo nǹkan tó ṣe wọ́n kọ̀ rò ó pé àgbá òfìfo ni pé wọn ò rí pa ẹ̀ ó dàbí ejò tó rìn lórí àpáta tí wọn ò rí nǹkan kan ni tí wọn ò mọ traces yẹn so ẹ̀yin ọgbẹ́ ọmọ OPC ẹ wá gbọ́ voice note lẹ́ẹ̀kan sí ẹ wo ìdí tí ọ̀gá yín fi máa ṣẹ̀wọ̀n mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ wo àwọn tó fẹ́ rán ọ̀gá yín lẹ́wọ̀n nínú voice note lẹ́ẹ̀kan sí mo ní kí n ṣe review fún yín mo rí pé ẹ lóye èmọ̀ òye yín ẹ já gbọ́ síwájú sí. ìkúùtù àwọn àwọn àwọn èèyàn pé kó fi fèsì o ṣé ẹni ṣe sọ síta báyìí. kò ṣe sọ síta o. Ah, hmm. wọ́n ti bẹ́ẹ̀ sọ síta pé ah, eh, Tinubu ń pààyàn. ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ìwò ọ̀hún ti jẹ́ ọ̀pẹ́ iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ nìyẹn wọ́n máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ní pọ́tíṣà máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ní. it's not a it's not a structural player. so gbogbo ìtọ́ka ń kàjọ yẹn rálì yẹn gan Tinubu gan ló máa ń kílẹ̀ ọ̀nà pé káwọn ọlọ́pàá má ti sọ́ọ̀bù o pé kọ́ lè fi páìsì ni. wọ́n kílẹ̀ ọ̀nà fún mi kó tó débẹ̀ wọ́n ti pe àwọn cp wọ́n ti fún ọ lópin níbi mélòó Oh, ọkọ pé gọ́vnọ̀. ọ̀rọ̀ tó sọ yìí either you believe or not if you are spiritualist go and ask fún ọ̀parọ̀ ó lóye tó ń fún tọ́pọ̀ àwọn sàdámù wọ́n yẹ ní kó tó di pé nǹkan bíi two weeks ago nígbà tí Tinubu ti. ó ní tí mo fẹ́ mú jáde o ẹ farabalẹ̀ o ó tẹ̀ nígbà tó promise tó bá ṣiṣẹ́ yẹn. ìyẹn ṣùfọ̀ sáfù yẹn. no ó ní nǹkan tí Tinubu promise ṣé tó bá ti tán bá ti dọ́dọ̀ sí ọ̀tá yẹn Tinubu á wá pè sínú special number wọn bá ọkọ bá wọn sọ̀rọ̀ hmm. wọ́n ti máa ń ṣe nìyẹn òní bí wọ́n jẹ́ kọ́ ní so kó má dìjọ́ wájú pé èmi ni gbóró fún un ó máa rányàn sí wọn bẹ́ẹ̀ni ó máa ń ṣe wò. àmọ́ bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ kò tẹ níjọjú kò tẹ níjàmbá kò tẹ mọ ohun ẹsẹ rárá àtọ bí kò kàn tẹ níbi rárá. fifty million ni Tinubu ní kí ṣùgbọ́n tàbí ìyẹn bí ọba million mẹ́. Ìdí tá ọ̀gá yín OPC ọ̀gá yín ọ̀gá ní Gani Adams tó fi máa ṣẹ̀wọ̀n mo rán yín létí ní ọ̀rọ̀ ẹ̀yìn tẹ́ ẹ̀ lóye tẹ́ ẹ̀ lóye nínú ẹgbẹ́ OPC mo ń ṣí yín létí ni o kẹlẹ̀ mọ̀kàn tó wà lọ́wọ́ kẹ́ ẹ lè wo nǹkan tó wà lọ́wọ́ ọ̀gá yín ọ̀gá yín máa ṣẹ̀wọ̀n sẹ́ẹ̀ èmi ni mo sọ ọ̀gá yín máa ṣẹ̀wọ̀n. kẹ́ ẹ lè mọ̀ pé mo ní akọ ìfífì náà ẹ̀kọ́ fún forty five náà fún òun wá tẹ̀sí Tinubu pé ẹ ṣe o forty five ní forty five billion Tinubu wá pèsè ọ̀sán àtàkùn fífì mo ní kó fún ọ wáyé forty five ìyẹn ká sọ̀rọ̀ wọ́rọ̀wọ́rọ̀ wọn kan ìyẹn bá pe àwọn ògùn padà pé báyìí tó ṣe wá ń pè ọ̀gá pé mo ní báyìí gbọ́ fẹ́ tí wọ́n sọ. ó ní tí mo fẹ́ mú jáde fún ẹ̀yin ọmọ ẹ OPC tẹ́ ẹ̀ ń wò mí o torí mo mọ̀ pé ẹ wà lórí péèjì mi ẹ dẹ̀ wà lórí YouTube mi mo fẹ́ fún yín ó ẹ má dà ọ̀rọ̀ ẹ̀ mọ́ ẹni tó ti sọ kọ́tọ̀kọ́tọ̀ pé kí Tinubu wá ṣe pírẹ́sidẹ̀ntì ọdún kàbá bàbá gbọ́ dára ṣò tó jẹ́ iye girlfriend ẹ̀ tó máa ń ṣiṣẹ́ kó tó máa ń bú ẹ ti rí ẹgbẹ́ dára talk show náà yẹ kó kó fún máì ní lẹ́tà. ṣé mo pé ẹ̀yin èèyàn mi ẹ̀yin èèyàn mi ẹ jọ mo ń bọ̀ o ṣé mo pé níbi tó sọ̀rọ̀ dé yẹn sìn ó yẹ kí dára yèyé dára ó yẹ kó fún bọ̀bọ̀ yẹn ní lẹ́tà ó yẹ kó fún ní lẹ́tà mo dẹ̀ máa pe yèyé dára mo máa sọ fún wọn pé ṣé lóòótọ́ lóòótọ́ ṣé àlè bàbá wa olóyè ọmọ adéyẹmọ nìyí ṣé lóòótọ́ mọ́mì wa ṣé lóòótọ́ àlè ẹ̀yìn bàbá wa olóyè nìyí torí tí ìyàwó àtẹ̀mọ̀ pé òkè bàbá lè fẹ́ ẹni tó bá wù ṣùgbọ́n èmi mọ̀ pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ yẹn torí tí ìyàwó náà bá tí ìyàwó wọn bá gbọ́ kó má máa fojú rẹ̀ wò yín torí ó sọ ní sọ pé àlè lẹ jẹ́ ṣé lóòótọ́ ni ó yẹ kí Dara Talk Show fún ẹ̀yin ẹgbẹ́ OPC mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé bàbá yín ti ti ẹnu bọ́ ṣọ̀ọ̀lọ̀ lady yẹn gbà tó sọ̀rọ̀ lánàá ó sọ ẹ ṣé olóyè ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ni àbí Gani Adam ló kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ẹ kíní kan a mọ̀ pé ìyẹn tiẹ̀ òun náà ti ó ti kó tiẹ̀ already òun náà gbogbo kan tó fẹnu sọ òun náà á sọ níbi tó ti yẹ kó ti defend yẹ ó ti ní abẹ́ Yorùbá wuyì ló kó gbogbo ẹ proof òun sí fún ara ẹ̀ lá lọ ń bẹ̀ eléyìí tó sọ fún followers ẹ̀ pé kó lọ yọ fún ara ẹ̀ ló máa lọ sí abẹ́ yorùbá wuyì yẹn tá lọ yọ ń bẹ̀ fún ara ẹ̀ ló máa lọ fọwọ́ ara ẹ̀ yọ tó bá tásìkò ẹnu ẹ̀ ti kó ba ẹnu ẹ̀ ti kó ba so ó yẹ kí yèyé dára yèyé dára gan yẹ ó yẹ kó pẹ̀lú ẹni tó máa sin máa ìdí ẹ̀wọ̀n pẹ̀lú lẹ́tà ẹ̀ torí pé ó sọ nínú bíi pé yèyé dára pé àlè ló jẹ́ sí olóyè ọmọ adéyẹmọ so yèyé dára náà pẹ̀lú báyìí ń sìn yèyé ó ṣe yẹ kí yèyé dára má ti gbọ́ pàtì yìí o olójẹ́ ń rọra ń fún yín díẹ̀díẹ̀ ṣe rí àwọn ọ̀rọ̀ kan wà tẹ́pẹ́ kọ̀ máa fetí gbọ́ lọ gàrà gàgàgàgà tẹ́ ẹ̀ ní ẹ̀ ní farabalẹ̀ wo kí ni point point point point yẹn ni mò ń mú jáde yèyé dára náà wà lára àwọn tó máa gbé tó gbọ́dọ̀ sí máa ìdẹ́wọ̀n so ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC mo kàn ń ṣí yín lójú ni o ẹ̀yin tẹ́ fẹ́ máa gbé ìwo jáde láti máa ṣépè fún wa mo ń ṣí yín lójú ni o kẹlẹ ele ìwọ̀n èpè tẹ bá mọ̀ pé máa forí ara yín gbé àtọmọ yín àtẹbí yín òun ni kẹ máa bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ǹsìn torí àwọn onílẹ̀ gan ti dìde sí yín ẹ̀yin tẹ́ bá tún wo fídíò yìí sì tẹ́ ọ̀ká ah, ìwo lẹ tún fẹ́ gbé jáde ojú ògùn lẹ tún tún ṣe ìwọ̀n èpè tẹ́ bá ti mọ̀ pé ẹ̀yin àti ìdílé yín àti ìrandíran ọmọ yín tó máa gbé sórí òun ni kẹ́ bẹ̀rẹ̀ tuntun ní ṣẹ́ǹsìn torí pé ẹni tó ni mí ó ju gbogbo yín lọ ẹni tó dẹ̀ gbé iṣẹ́ rán mi ó ju gbogbo yín lọ bàbá tẹ́ǹtẹ̀ǹ fún ara ẹ̀ àfojú rí àfojú yín rí mọ́nà kó lódùmọ̀rè tó wá dáṣẹ̀ rí àfún yín nítorí pé jẹ́jẹ́ lọ́mọ adéyẹmọ ń lọ ọmọ adéyẹmọ ò ta sí yín ẹ pè lẹ́ta tẹ́nà ẹ pè ní àgbọ̀ òfìfo gbogbo kọ́lẹ́ bàbá yìí á dẹ̀ tún máa pọ́n yín lé ṣùgbọ́n ẹ wá sọra yín di alábùkù torí ẹ̀wù ìgbéraga tó ń bẹ lára yín ẹ fẹ́ kó jẹ́ pé ẹ̀yin nìkan ṣoṣo torí ọmọ ọmọ ọmọ OPC kan tó jẹ́ coordinator sọ ó ní ní Gani Adams tó jẹ́ pé àwọn Fúlàní ń bẹ̀rù mọ́ Yorùbá nation ẹ̀ eh, mọ́ Yorùbá lára àwọn Gani Adams tó jẹ́ pé ìjọba ìjọba gan bẹ̀rù mọ́ ìjọba Fúlàní bẹ̀rù mọ́ bẹ̀rù mọ́ bẹ̀rù mọ́ ilẹ̀ Yorùbá lára ta ni Gani kí ló ń bẹ̀rù lára ẹ̀ kí ló ní kí ló ṣe fún ilẹ̀ Yorùbá. Gani tó tó tó lọ tí àwọn kan sọpọ́tì láti lọ mú wákìlì tó sá lọ tó sá lù tó sá lùgbẹ́ tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ tó ní ẹ pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ Ọ̀yọ́ gọ́ọ̀mẹ̀ntì kínní kan lókè Ọ̀yọ́ state government lọ́rọ̀ yẹn wà. ẹ ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC kò sí nǹkan kan fọ̀gá yín o àwa ọmọ Yorùbá lápapọ̀ ni o lájọsọ o kò sí nǹkan kan fọ̀gá yín màá gba ìpè wọlé sí ẹ tún rí ẹ̀dùn ọkọ̀ àwọn ọmọ Yorùbá sí yín so ẹ lè mọ̀ pé ẹ jámọ́ nǹkan àárí yín àárí yín ẹgbẹ́ tọ́ọ̀gì kẹgbà ìyàwó oníyàwó kẹ máa pa àwọn ọmọ Yorùbá kẹ máa jẹ kẹ máa ṣoríṣiríṣi òun là ń gbọ́ nípa yín so kò sí nǹkan kan olóyè Ìgbòho máa sọ̀rọ̀ ń sìn ilẹ̀ náà tí wọ́n máa sáré rìdíìsì press press release máa sáré jáde jáde ni pé olóyè tuntun dé o olóyè tuntun dé o ó kàn máa sọ̀rọ̀ lásán ó wà nílùú òyìnbó lọ́jọ́ síní lọ́jọ́ kìíní àná ó ń rìpláì wọn ẹ̀rù ń bà wọ́n ni ìwọ ọkọ̀ jáde kó sọ̀rọ̀ báwọn máa yín mú sí ẹ báwọn ò ní yín mú sí ẹ bó bá ṣe ń gbọ́ gbogbo bí gbogbo nǹkan ṣe ń lọ o lè wọnú gbó o lè ṣe kíní kan ẹ máa lọ pa màlúù ọba máa lọ ṣe gbá àfi kó máa lọ patí kó máa gbóúnjẹ fún ẹ mo wo patí ẹ̀ kan wọ́n gbóúnjẹ kúrò wọ́n gbóúnjẹ kọjá lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ owó ẹ̀yìn báyìí ni ó ti gbàgbéra mi mọ̀ pé ó tún nífẹ̀ẹ́ mi mọ̀ pé ibà ẹ̀yìn mi mọ̀ pé Gàníyù Àdàmú tún nífẹ̀ẹ́ oúnjẹ bẹ́ẹ̀ ní pátí ni o wọ́n kàn ra gbóúnjẹ yẹn fẹ́rẹ́ ó wò ó lọ báyìí ni mo wá òkè yéé kí ló dé tó yìí ẹ ẹ wá sọ wípé ẹ wá sọ wípé kínní tí ò bá lè ṣe nǹkan kan àwọn ò sọ pé kó ṣe èwo ni pé ó tún gbógun ti ẹni tó fẹ́ ṣe ìyẹn làwa fi ń bínú ìyẹn làwa fi ń jà o ó ti yé ó tún sọ ọ́nú ọ̀rọ̀ ẹ̀sìn ó ní yèyé dára ó ní àlè ó confam ẹ̀ ó sọ bí kì í ṣe pé wọ́n ní ó ní àlè olóyè ni so yèyé dára sí i à á expect lẹ́tà yèyé dára sí ẹ torí èmi mọ̀ pé ìyá yẹn ní kó ní lọ́ọ̀yà kọ́ọ̀tì ẹ̀ bá wa ṣe ní fẹ́rẹ́ńjógí fún ẹ kí ìwọ náà tún receive yẹn pé wá proof ara ẹ ibi tó ti ibi tó ti ká olóyè lórí mi tí olóyè ti ń bá mi sùn wá kò wá proof ara ẹ fún mi ìdí tó fi sọ pé àlè ni mo jẹ́ fún wa sọ ah Gani Adam, mi mọ̀ pé ẹ lè padà do níyẹ̀yẹ́ bí eléyìí o mi ò mọ̀ tó máa sọ fún pé ẹ lè do níyẹ̀yẹ́ bí eléyìí màá ní irọ́ ni gbogbo eléyìí tẹ́ ń ṣe tẹ́ ń gbágbádá kiri ọ̀dọ̀ ọba kìnìkan kìnìkan ìbí àwa la wá ríra wa lọ̀rọ̀ gbogbo ẹ̀yin méjèèjì mi mọ̀ pé ẹ lè padà ṣẹ̀sìn báyìí sà mi ò tiẹ̀ mọ̀ odidi odidi oṣù bíi mẹ́ta ni mo fi ṣe fídíò fún yín tí mo fi ń yìn yín lórí péèjì mi tí mò ń pe yín ga nígbà yẹn ká tẹ ẹ tiẹ̀ já yín máa ẹ̀ báyọ̀ orí àti ẹ̀wú kó tiẹ̀ lọ bá àwọn àwọn fúlàní àwọn tó ń jí wa gbé kó tiẹ̀ lọ clear àwọn nínú igbó. nígbà tá a kọ́kọ́ ta sí tá a kọ́kọ́ ṣe ńgbà yẹn tá a bẹ̀ sí ní sọ̀rọ̀ pé ah, bí ó ṣe gbogbo ìgbà tá a gbé ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí tá a gbé sókè ìgbà yẹn wọ́n pa ṣíọ̀ sí ọmọ Yorùbá táìmù ìgbà yẹn náà gé ọwọ́ bọ̀bọ̀ kan tí BBC gbé wọ́n gé ọwọ́ ẹ̀ níbí wọ́n gé ọwọ́ ẹ̀ níbí wọ́n sọ́dọ̀ ah, fúlàní sọ́dọ̀ kùtù bbc gbẹ gbogbo alárí táìgbà yẹn náà pọ́mọ yorùbá nídìí yèyé dára jáde tí kòwé ń pariwo tí kòwé ń ké lóhùn rárá Gani Gani Gani ṣé bó ṣe máa lajú sílẹ̀ rẹ̀ tó fi máa pa gbogbo ọmọ Yorùbá tán àrí ọ̀nà kákàfò bó ṣe máa lajú sílẹ̀ rẹ̀ gbogbo àlà ń fọn rere ńgbà yẹn tá à ń pariwo lálálálálálálálá àwọn gáìsì yẹn kò pé pé ìbáwò kò gbéwò síta ni ó gbéwò síta táwọn yẹn náà àwọn bàbá àwọn bàbá àgbàlagbà tó ti brain wash ọpọlọ wọn tọpọlọ wọn ti tọpọlọ wọn ti tó ti yòrò mọ́ ti eh, bọ̀bọ̀ yìí wọ́n gbọ́ pọ̀ wọ́n bẹ̀ sí gbé kíní tán jẹ́ tuẹ̀ tuẹ̀ ogun onírè kíní kan kíní kan ẹ eh, eh, dára ní o ẹ kíní kan ọmọ onílẹ̀ lẹ́yìn tẹ́ ti fake ara yín tó yẹ pé fake life lẹ́ ń lò ẹ wá ń bá ẹni ọmọ onílẹ̀ tó dìde fún ilẹ̀ bàbá ẹ̀ ilẹ̀ ìyá ẹ̀ àti fún ìrandíran ọmọ wa ẹ wá lẹ fẹ́ pa ṣó ṣe ṣe fún yín ni yèyé ń gbádùn ó ń jayé ọjọ́ kan mo kàn déédé gbọ́ tán ní yèyé dára fún fẹ̀rẹ̀ ó da Amẹ́ríkà <laughs> ó bẹ̀rẹ̀ sí ọmọlọ́mọ fi ìtọ̀ bó ṣe fi tọ́tọ́ kì í ṣeré ló fi ti màlúù ṣeré ọmọlọ́mọ kan jẹun sókè kiri ni èbì kan pàtì lóko ara lé mú sàn ẹ tó wa sẹ ẹ lágbára tó wa torí ẹni tó ń gbénu gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tá a dúró tán ó ju bàbá la bàbá bàbá lákú bàbá yín lọ ẹ lè rí wa fi ṣe nǹkan kan bẹ́ẹ̀ bá gbọ́ pé àròlé bàbá tẹ́ntẹ́ ń kú lọ́la ẹ̀yin kọ́ lẹ pa mí ẹ lè rí mi pa ẹ má ò pé ẹ̀yin lẹ pa mí mi ò dẹ̀ lè kú ikú kíkú kan bí kò ṣe yíyè ilẹ̀ Yorùbá yìí Olódùmarè á jẹ́ kí n jẹ sí ọwọ́ mi màá jẹ màá jẹ tọmọtọmọ mi ò ní kú ikú kíkọ bí kò ṣe yíyè bẹ́ẹ̀ pè mí mi ò ní jẹ yín mi ò ní jẹ yín ẹni tó rán mi iṣẹ́ lámọ́ lọ máa bá mi dá yín lóhùn ẹni tó pè mí tó rán mi níṣẹ́ gbogbo nǹkan lẹ ti ṣe sí mi èmi fọ́ra mi mo rí ṣùgbọ́n mo mọ̀ pé ẹni tó ń gbénú mi ju gbogbo yín lọ mo ṣe ètò more than mo ṣe ètò púpọ̀ akọ̀dédé rí tó kọ̀ gbé ìwo síta tó bẹ̀rẹ̀ sí ní ṣépè ọmọlọ́mọ ń gbádùn ayé ẹ̀ ń sìn àtiwájú òkú àtiwòkókè. Okay ó dẹ̀ pé bá a ṣe ń bú Gani Adam ló dẹ̀ pé ó ń ṣe ẹja tó pọnlé kò ju bí oṣù yẹn àtúbẹ̀rẹ̀ tàbẹ̀ sí pọnlé lóògùn ọ̀fẹ́ o kíníkan kíníkan tàbẹ̀ sí ń kì í tàbẹ̀ sí ń ṣe nígbà tá a rí i pé wọ́n ń bẹ ọwọ́ àwọn èèyàn wa nínú gbó àtúnyí sáwàdà bàbá wa Gani kíníkan kíníkan àtúnfi sí eré àtúnṣe gbogbo ẹ̀ka àtúnṣe bẹ́ẹ̀ yẹn tá a tún pọnlé tá a tún ṣe tú kò ṣe tú ẹ̀ irọ́ àti ẹ̀ ń wò pé kí gbogbo nǹkan yẹn dínkù láti twenty twenty one kọ́dẹ̀ pa ọmọ Yorùbá títí títí wọ twenty twenty four ọpẹ́lọpẹ́ olóyè ọmọ Adéyẹmọ olóyè ọmọ Adéyẹmọ olólódùmarè wá lò ẹni tó wá lò yẹn ìwọ tó ò lè ṣe nǹkan kan tó ò lè ṣe anything ó wá tún dìde olóòfẹ́ kọjú ìjà ojú ìjà olóòtú fẹ́ kọfẹ nìyẹn pé dọdọ gbọ́dọ̀ Gani Adams o máa ṣẹ̀wọ̀n sẹ́ kò kò sí tó máa fi ṣe wọ́n máa fi rúlà àwọn ẹ̀wọ̀n ẹni o máa ṣẹ̀wọ̀n torí o ò ò ní o ò ní nǹkan ṣe fọmọ Yorùbá àwọn ọba wa lòun rí fín òun rí àwọn ọba wa fín ni òun rí àwọn ọba wa fín ni o ò dẹ̀ mọ̀tàn o kọrí ìtànsódò ẹni tó wá pàtó fún olépa ẹ̀ láti pa ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC mo play voice note kan lọ torí mo rí gbogbo awuyewuye yín mo rí pé ó dẹ̀ pé ẹ mọ nǹkan tọ́gá yín ṣe tó fi fẹ́ wọ̀n ẹ̀wọ̀n òun ni mo ṣe tún bring àwọn tọ́pìkì jáde fún yín lórí lórí kinní yìí lórí fídíò yìí ẹ lórí voice note ọ̀gá yín kẹ́ ẹ tún fetí gbọ́ kí lè wá mú point yẹn fún yín so that ẹ lè rí pé lóòótọ́ ó yẹ kọ́gá wá ṣẹ̀wọ̀n ẹ lè jòkó dáadáa fúnra yẹ ẹ lè mọ̀ pé ah, ah, no no no ó yẹ kí bọ̀bọ̀ tó ń pè ní Gàdúyù Àdàmú ó yẹ kó ṣẹ̀wọ̀n lóòótọ́ sí nǹkan tó sọ yìí òun ni mo ṣe fẹ́ play kinní yìí ó ti yẹ yín kẹ́ẹ̀dẹ̀ jẹ́ kó rí yín ó pé kẹ́ ẹ mọ̀ pé ọmọ Yorùbá sọmọ Yorùbá àgbọ̀dọ̀ ṣera wa níbi kẹ́ ẹ jẹ́ kí orí yín ó pé kẹ́ ẹ mọ̀ pé ọjọ́kọ̀ ajọ́kọ̀ ẹ kẹsàn ìwà búburú ọwọ́ yín tá ayé yín bá tiẹ̀ tá bá tiẹ̀ òkú òkè ẹ ti ṣèkàṣèkà kò sí ní ìkànnì ayé yín máa padà bàjẹ́ ni ẹ rántí pé ẹ bí ọmọ ìka tẹ ṣe yìí ó lè dé lásìkí ní tẹ bá chẹ́ǹjì ìwà yín ọmọ ẹ bíbélì tí wọn kó máa gbẹ̀san babalára ọmọ yẹn ó lè dáríjì káwọn ọmọ yín lògbèsè ayé tó dáa so ẹ jẹ́ kí ọpọlọ yín ó pé now ẹ tún listing ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC tẹ́ ẹ̀ ń dààmú kiri tẹ́ ẹ̀ mọ̀kàn tó fẹ́ gbẹ̀gbọ́n yín ọ̀gá yín tó fẹ́ gbé wọ ẹ̀wọ̀n ẹ jẹ́ á tún gbọ́ síwájú sí. mi ò mọ bẹ́ẹ̀ aráàlú ìbò ṣe gbọ́kànlé bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́kànlé yàn ẹ wo ìpìlẹ̀ṣẹ̀ ìpìlẹ̀ṣẹ̀ lágbára ah. ìpìlẹ̀ṣẹ̀ lágbára. Ah ẹ lọ wádìí ní ẹ lọ wádìí ní gbogbo diaspora ẹ béèrè lọ́wọ́ any group kan pé ṣé wọ́n fún mi lówó rí mi ò nígbà. bẹ ó fi ó fi opu ń gbowó kiri. ẹ wá òbí tá à ṣe gbọ́ èmi ni màá ti dáwọ́ màá ti dáwọ́ tèmi yorùbá wọn gbọ́ ìtọ́ wà ní diaspora fẹ́ pé èmi wà lára tó dálẹ̀ màá ti dáwọ́ tèmi so ẹ má gbọ́kàn lé ọ̀gbọ́n yẹn o ọ̀nà tó náà máa gbà yọ sí wàhálẹ̀ o àmì ọlọ́run ẹ má gbọ́kàn lé o. ẹ ṣáà jọ tó lọ èmi èmi á pe bàbá lọ́la màá pe bàbá lọ́la ẹ jọ ẹ dé ẹ ká wo bá ṣe lè yín jọ̀rọ̀ yìí. ẹ má gbọ́kàn lé rárá torí iṣẹ́ tó fẹ́ ṣe owó yẹn wọ́n ń da owó yẹn bọ̀ kó tà kí nìyẹn rú. ó dàrú mm. owó ni o owó ni owó ṣe gbà ká ṣe ń gbà káàkiri nígbà tó ṣe politics yẹn. èmi tó dúró ojú ní nǹkan ọwọ́ ẹ̀yà tó jẹ́ fún gbogbo yín bó ojú nígbà yẹn. èmo sọ. bó ṣe ń bó wá ṣiṣẹ́ fún PDP ní Èkìtì tó ti gbowó Tinubu tó ti kọ́ àwọn pẹ́ẹ́tà ọ̀sán pé IG fẹ́ pé àwọn ẹgbẹ́ IG fẹ́ wá àrẹ́sì àwọn tó ní tó parọ́ fún àwọn PDP ẹlẹ́sẹ̀ ní Sunday guy ni. Hmm ọlọ́run alágbogbo abẹ́ lágbára lọ́hùn ẹ bá mi sẹ́ǹdì kínní yẹn. àmì o social media ló pọ̀ bí ń pọ̀ yín jẹ ah. social media ó kàn fọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ tó kàn fọ́ ọ̀rọ̀ social media ó dẹ̀ ti fáwọn mí nílẹ̀ pé màá fún nílẹ̀ ìpàdé kan ló gbé tó fi ń sọ àwọn yẹn tó ń larí mọ́. Hmm. ọ̀dẹ̀ wọ̀ pé mo ṣòro wú ẹni tó bá bú mi ìpìlẹ̀ ẹ máa ń fi gbẹ̀yìn ẹ máa ń kóró ni. Hmm. Hmm. ẹ ṣe gan ni ẹ ṣe.

wọ́n sọ bẹ́ẹ̀ mo gbọ́ mo gbọ́. Ah, ohun fídíò yẹn báyìí mo máa ṣe láti kún èèyàn mẹ́wàá pé ayé ẹ wo bàbá yìí tẹ́mi bàbá tí mo gbẹ̀rí ẹ̀jẹ̀ náà lọ́wọ́ ìpè ó lè kú torí self determination. mo gbọ́ mo gbọ́ fídíò yẹn. ẹ dẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé bàbá yà sọ́ọ̀dì ìdíjọ́ ń ṣiṣẹ́ papọ̀ ó ṣeé ṣe ó ní ọ̀nà tí Tinubu á máa fi ṣẹ́kù ó ní ọ̀nà máa fi ṣẹ́kù Sunday pé ẹ ṣiṣẹ́ fún un yorùbá máa ń tọ̀yàn ní five minutes báyìí wọ́n kọ̀ yọ ṣọ́ọ̀tì lẹ́sẹ̀ yòó wọ́n máa ń tọ̀yàn ní. wọ́n bá lè gbowó ẹ̀dán wọ́n lè wà wọ́n lè wọ́n lè transport nàìjíríà. wọ́n bá ti dàrú tán ìkan tó ń jẹ irọ́ irọ́ irọ́ lórí irọ́ Tinubu ló ń jẹ bẹ́ẹ̀. òun lè pa ó bá parọ́ mọ́ yẹn irọ́ yẹn á dẹ̀ ẹ má bínú kọ́ọ̀kan ló wọlé. bẹ́ẹ̀ni pẹtipẹti ni tí ò ní ẹ̀mí kúrò. yóò ní kúrò so irọ́ yẹn gan ló ń kọ́ ọ báyìí pé kọ́ máa pa ẹ wo ọjọ́ ẹ wo ọjọ́ sátọ̀dé níjọ́ friday lọ́bẹ̀ ní ti àwọn èèyàn social media ó ti gbé ààrẹ ti gbówó lọ́wọ́ àtìkù ni o mi ò tó dé fẹ́ sọ̀fọ́ fẹ́ vitamination ni o àwa ní kọ́ mọ̀ sọ́tẹ̀ lọ́tà olóògbé ṣáàtìkù ṣé àtìkù kan yóò sì rojú aráyè wọnú pdp àtìkù tó ń gbádùn ara ẹ̀ ní dubai ìjọ òun mo ti fojú rí àtìkù gbèrè gbèrè ní ayé mi kí ló fẹ́ fà àtìkù kan ṣẹ́ni mo fẹ́ ẹ́. mo ní kókè ráyè tuntun lọ́wọ́ tó wà yìí. táwọn <laughs> pdp bá yẹ̀ fẹ́ múyàn ní twenty twenty two ṣọ́ ronú àtìkù wọn láti mú ẹ̀kọ́ lánàá ẹ̀kọ́ pa irọ́.

ọ̀tọ̀ nìkan tó ń kọjá bẹ́ẹ̀ tó ráwa náà láwọn tó ti kúrò sùmọ́. so wọ́n yẹ ní Ọ̀yọ́ state tó is most dangerous person jẹ́ ní ìdísọ Èkó. ẹ má ti bẹ́ẹ̀ lé lórí o ẹ má di ọkọ̀ yín sí rárára ó ti di ẹ̀jẹ̀ ọwọ́ tí ó bí wọ́n ti rà. ìyẹn tó tó bá tó bá rí mi sọ pẹ́ẹ́ two hundred million Tinubu ni Tinubu ni yẹn o. tí n bá sọ̀rọ̀ síta òwúrọ̀ rẹ̀ pé báwo ọ̀rọ̀ yìí ṣe kò sí kankan gbogbo conversation kò dé tó yẹ gbogbo kan tó wọ̀ sọ ọlọ́run kó wá ṣàánú fún wa báyìí tálá fẹ́ gbọ́kànlé báyìí òṣèré ọlọ́run rẹ tálá fẹ́ gbọ́kànlé báyìí. ẹ ọlọ́run ẹ ẹyẹ máa wò náà lẹ́ni ibi tí ẹ̀dá bá fi ọkọ̀ sí kọ́ lọ́wọ́ máa ń gbà yọ. bẹ́ẹ̀ o kábíyèsí ọba ló ti mọ sọ́rọ̀ máa lẹ́kùn sí ó dẹ̀ mú tó má ah. gbà yọ ó mọ bóun má gbà yọ ó dẹ̀ mú tó má mú ó mọ bóun ti má mú ojú ọ̀nà ojú ọ̀nà tẹ̀ ó mọ bóun má gbé ẹ̀ gbé. tí mo mọ̀ tí mo ṣe tàtẹ́rà yẹn tàtẹ́rà lọ́kọ̀ yẹn tàtẹ́rà yẹn ibi mi gan gbogbo rally tó ṣe ẹ̀sìn báwọn tó wọ́n fún olówó fún olówó wá bẹ̀ ni. ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC ọ̀nà tí ọ̀gá yín máa fi ṣẹ̀wọ̀n rèé o torí mo rí bẹ́ẹ̀ ṣe ń ṣe kò yé eyín orin àwọn bíi mẹ́rin nínú voice note kan. ẹni tó máa construct story yẹn ti wà lẹ́gbẹ̀ẹ́ òun ló construct ẹ̀ lábọ̀ tó ṣe media. lò ó pé kó ṣe wíwà tó nàìjíríà máa pín kó wá lọ fi gba ticket lọ́wọ́ buhari ni. ó fẹ́ fi gba bẹ́ẹ̀ ni wọ́n ti ní kò fẹ́ gbọ́ o wọ́n sọ pé àwọn kò tẹ̀fẹ́ gbọ́ kan o wọ́n kò fẹ́ gbọ́. sọ wọn ló o fi ọlọ́run bá ṣe rí n bá parọ́ o fi ọlọ́run bá ṣe rí n ò sọ fún yìí òun ló lò ó. àmọ́ ṣiṣẹ́ lọ́wọ́. wọ́n fọkàn sí rárá rárá wọ́n dì ń ṣàrẹ̀ rárá rárá bàbá akíntóye wọ́n tẹ̀ sí lè pé bàbá yẹn tó ọ̀dà ìwé ìgbàgbé owó àti political power ó gbowó lọ́wọ́ ilé ó gbowó lọ́wọ́ ilé kò dẹ̀ sẹ́ni tí ò lè tí ò lè pa tó bá rówó. ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC. àwọn ọ̀gá sọ pé wọ́n ló lọ́wọ́ wà náà tó pa Bọ́lá mi ò kò dá mi lójú o ṣùgbọ́n wọ́n sọ lẹ́nu jẹ́ mẹ́ta pé ó wà náà tó pa Bọ́lá yìí hmm, àti pààyè. wọ́n sọ ni tó mo ní gbogbo náà làkíyè sì máa tù wọn ò ní mú jẹ kí lèèyàn ṣe sí kòkòrò tí náà bá wọ. olóòótọ́ ni ẹrẹ́ ti máa ń dín kù lọ́rọ̀ ọ̀bọ yẹn ẹ̀fàgbé o. no problem àwọn máa jẹ́ lórí ẹ̀. three six quarter to three lánàá ló tó kó lẹ́kọ̀ọ́ káàkiri ọkọ̀ ẹ̀ bọ̀. alárùn ló ṣùgbọ́n owó yẹn. títí mi nà lọ ní kí. àmọ́ ní alárùn ló ṣùgbọ́n owó yẹn àbí òru òru àná ní kọ́tà tó tìrì ní òru ó kúrò ní ó kúrò nìbàdàn ní after twelve ó dé kó ó dẹ̀ ṣe mídìí ẹ̀tàn ó dẹ̀ gbowó yẹn ó dẹ̀ bá tún fóònù. ẹ bá mi share ètò yẹn jọ ẹ bá mi share ètò yẹn. ó Tinubu sọ̀rọ̀. Tinubu ò sí mẹ́rin hòtẹ́ẹ̀lì tí wọ́n sáà fi ẹni kẹjà dẹ̀ náà ṣe mítìn ọ̀bẹ náà máa ń ṣe ní ó ní kẹjà mẹ́rin. Hmm òun náà ni Tinubu máa rán sí àwọn ten million boys tó náà wọ́n fẹ́ pa mí yẹn òun ni Tinubu máa rán sí wọn Tinubu ti wá ní káwọn yẹn lọ so papọ̀ wọn ká Sunday ti kọjọ papọ̀ láti faith mi. so dábàá rò pé hostility yẹn máa tán kò lè tán bọ̀rọ̀ ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC ṣé ẹ ti gbọ́ nǹkan tó fẹ́ gbé ọ̀gá yín dé ẹ̀wọ̀n ṣé ẹ ti gbọ́ nǹkan tó fẹ́ jẹ́ kí ọ̀gá yín ṣẹ̀wọ̀n àwọn mẹ́rin ni o ẹ̀yin fáǹsì yèyé dára ẹ̀yin fáǹsì yèyé dára tẹ́ ń wò mí ẹ bá mi pe yèyé dára ẹni nínú voice note yẹn o tí wọ́n ń ṣiṣẹ́ lé lórí láti pé kí bọ̀bọ́ yìí ó fèsì ẹ̀ẹ́dọ́ ẹ̀. Eh, eh, lórí voice note tó ṣe yẹn ẹ̀yin fáǹsì yèyé dára ẹ kàn bá mi lọ ẹ bá mi lọ sọ fún yèyé dára pé kó lọ tú voice note yẹn gbọ́ kó rí ibi tí aláàbí wa yìí tó ti mú àtàmú àtàmú pé àlè ló jẹ́ sí olóyè ọmọ adéyẹmọ so kí ìyá náà kó wá ṣe kí ni kóun náà wá proof ara ẹ̀ fún wa àbí kó proof ara ẹ̀ èkìtì ẹ̀ ṣe fáwa kó proof ara ẹ̀ fún Gani Adams àbí kí Gani Adam proof ara ẹ̀ fún pé Gani mo gbọ́ báyìí báyìí báyìí o máa sọ báyìí báyìí báyìí sí mi o máa sọ báyìí báyìí báyìí sí mi níbo ni ọ̀rọ̀ èmi àti níbo lo ti rí wa orí mi jẹ́ ọ níbì kan tó ti rí èmi àti olóyè papọ̀ tí tí bàbá ti ń fi tó ti ń ṣe bí ọkùnrin fún mi ni àbí orí mi tí mò ń fi ara mi bẹ bàbá ni ìyẹn olóyè so ẹjọ́ ẹ̀yin fáǹsì yèyé dára ẹ bá mi gbé ètò yìí ẹ bá mi lọ gbé fún èmi náà máa gbogbo ní nọ́mbà yìí jẹ ẹni tèmi àti ẹ náà bẹ mo kọ ẹ tọ̀dọ̀ yín yẹn ó tún lè ṣàpù ju tèmi lọ èmi àti wọn jọ sọ̀rọ̀ mo ní nọ́mbà wọn síbí yìí o ṣùgbọ́n ẹ mọ̀ mo bá parí ètò tó ń ti nǹkan mi tún lè sáré wọlé gbogbo bí mo pé mo fẹ́ sẹ́ǹdì kan síyàn yẹn ọkàn mi tún lè kúrò mbẹ̀ ok so ọkàn mi tún lè kúrò mbẹ̀ kó jẹ́ pé nǹkan mi ni mo tún máa ṣe so ẹ bá mi sọ fún yèyé dára o pé ó dàbí wípé àsìkò rèé o láti pé kí Gani Adam wá sọ ibi tí òun àti bàbá wo olóyè ọmọ Adéyẹmọ tí ó ti confam pé àlè lajọ jẹ́ sí ara wa torí ìbanilórúkọ jẹ́ nìyẹn ìbanilórúkọ jẹ́ nìyẹn go ìbanilórúkọ jẹ́ nìyẹn big bigrat big is there ìbanilórúkọ jẹ́ nìyẹn so ìbanilórúkọ jẹ́ nìyẹn torí bàbá fún ara ẹ̀ ní bàbá ní ìyàwó wọ́n níyàwó so wọ́n dẹ̀ láwọn ọmọ báwo ló ṣe fẹ́ jẹ́ yèyé dára ní ọkọ yèyé dára lọ́kọ ó dẹ̀ bímọ wọ́n dẹ̀ sọ pé àlè ẹnìkan ni so ẹ̀yin fáǹsì yèyé dára ẹ pè yèyé dára o nínú voice note kan iná ni o ni Gani ti forí jágbó tó forí ń jájú yìí o ìyẹn ìkíní olóyè ọmọ adéyẹmọ ó ló lè pààyàn torí owó tó bá ti rówó ló lè pé apààyàn ni ẹni tó tún ti síta tó kọ̀ǹfàmù ẹ̀ òsì ẹ̀ tó kọ̀ǹfàmù ẹ̀ ó jẹ́ mélòó jẹ́ méjì táyọ̀ àyìndé tó lóun ni tinubu máa ń rán sí eh, fifty million boys tí wọ́n jẹ́ tẹ́rọ́rìstì ní Èkó pé Táyọ̀ Àyìndé ló máa ṣiṣẹ́ apààyàn fún Tinubu ó ṣe kí ni ẹ̀yin ọmọ OPC ó ṣe kí ni ó ṣe mẹ́rin bàbá Tinubu fún ara ẹ̀ gangan tó lóun ló sáyìn lẹ́tà pé kọ́ lọ pa òun ó ṣe kí ni ó jẹ́ márùn àwọn Ọ̀yọ́ Mèsì àwọn náà dìde ní ìdìde wípé gbogbo ẹ̀sùn tó fi kàn yìí o tó bá pẹ́ lóòótọ́ ni a máa gba táìtù wà lọ́wọ́ ẹ̀ ó di mélòó ó di mẹ́fà so ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC. no ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC o lè máa kọ́ peanut butter jẹ lásán láì jẹ́ pé búrẹ́dì ló fi jẹ go there go lọ mú búrẹ́dì wá ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́ àwọn ọmọ yín wà lélẹ̀ so ó di mélòó wọ́n bá àwọn yẹn okay I will, you go by now ó di mélòó so kẹ́ ẹ bá lè mọ bí ẹ ṣe máa jọ sáré sọ̀rọ̀ ara yín so Ganiyu Adamu á ṣẹ̀wọ̀n o ó máa ṣẹ̀wọ̀n ṣáá ó máa ṣẹ̀wọ̀n ni o torí pé ìbanilórúkọ jẹ́ ìpọ̀ kọjá bẹ́ẹ̀ onílárí àdẹ̀mọ̀kọ tó máa ṣẹlẹ̀ lọ́la etí tó gbà lọ kù ní gbábọ̀ ẹ jẹ́ ń gbá aago yìí ẹ jẹ́ kí n gbé aago yìí ẹ gbóhùn gbogbo àgbáyé ń gbọ́ yín o. ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ bá fẹ́ pè wọlé ẹ jẹ́ ń fi nọ́mbà mi síta. Si Hello bàbá mi. Hello bàbá ẹ gbóhùn sókè o gbogbo àgbáyé ń gbọ́ yín o. ẹ káyọ̀ sà. ẹ gbóhùn sókè gbogbo àgbáyé ń gbọ́ yín ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ o. àgbàbọ̀ lọ́wọ́ mọ̀ bá yín. àṣẹ Ìdùmarè. èmi ṣe bí bóyá látìgbàjẹ́ ti kọ ìwé fún bàbá onírọ̀ yìí ṣé ń wá ẹ̀rọ pa kò sí kankan tí Gani Adams lè ṣe kò sí kankan tí Gani Adams lè ṣe sí náà tẹ́ rí gbogbo àwọn tí wọ́n bá sì tó gbogbo àwọn ọmọ àwọn tí wọ́n bá sì tó ń sọpọ̀ sí Gani Adams àwọn tí wọ́n jọ wà lórí ìsìnkà náà ni ọtọ́pọ̀ lọ́wọ́ rò pé torí wọ́n tọ́pọ̀ lọ́wọ́ ti kú court èèyàn olówó sọ̀sọ̀sọ̀sọ̀ kéèyàn ti máa pa ẹ̀rọ bàtàbàtà mọ́ nígbà tó wá sọ wípé gbogbo ẹni tẹ́ wà nílùú òye òun ọmọ tí àwọn àwọn aráàlú òyìnbó ń gbàgbọ́ fún un nínú àwọn tẹ́ wà nílùú òyìnbó táwọn tẹ́ jọ jẹ́ OPC ara rẹ̀ tẹ́ wà nílùú òyìnbó tí wọ́n sọpọ̀ tiẹ̀ ni àwa táwa àwa táwa gba olóyè gbọ́ ti sunday gbọ́ àwa tá a gbà wọ́n gbọ́ táwa lóyìnbó àwa làwa sọpọ̀ ti wọn táwa dẹ̀mọ̀ pé yẹ ẹ̀sìn ìfẹ́ gidi ní ẹgbẹ́ dání tó gbogbo yẹn àwa wí ni gbogbo ilé òkú kò dẹ̀ sí tẹ́nìyàn kan lè ṣe láyéláyé kò sí nǹkan kan tí anybody lè ṣe tó ká mọ káwọ káwọ jẹ kí wọn mọ gbọ àwa lè kú jọ àwa lè kú fún bàbá yìí àwa lè tiẹ̀ lé wá lẹ́ torí ti nítorí bàbá yìí pé sọ̀rọ̀ náà àbálò àwa lè tiẹ̀ lé kúkú wá lẹ̀ kó bá ẹ̀kọ́ kó kú fẹ́ gbèsè wo kí wọ́n bá náà kú kí wọ́n lọ kú so ìgbà ìgbà tó pa gbogbo ọmọ yorùbá ní gbogbo ọmọ yorùbá tílẹ̀ yorùbá dàrú ebẹ́rù ń bagà ní àdá ṣùgbà yẹn ni ṣùgbà ti jáde ní bagà ní àdá ṣùlẹ̀rù ìkọ́ káwọn ọmọ làyé wọn jẹ́ ọba jẹ́ kí wọ́n mọ́rọ̀ òpin bọ́ yá àmọ́ ikọ́ fèdí lọ́lọ́dọ̀ ẹ̀ ni kí wọ́n rẹ̀ dẹ́ẹ̀dù dẹ́ẹ̀dù báàbò rẹ̀ lóhùn sẹ́ ń gbọ́ mi bàbá mi. mo ń gbọ́ yín mo ń gbọ́ yín ẹ ní ìṣẹ́jú ẹ ní ìṣẹ́jú méjì sí. ṣé o kíkà náà da àjọmọ́ rò pé bọ́yá wọ̀ bí ṣe ń lọ ọ́n ìjà Gani Adams lẹ́nu wípé àbáwo ni bọ̀bọ́ yìí ṣe ṣe. no no ẹ bàbá mi. ìjà Gani Adams lẹ́nu ẹgbẹ̀rún mọ́ wa ti sẹ́jàre àwọn ilé mo ti rí bẹ́ẹ̀ ẹ brọ́dà mi tó sọ pé chief of staff pé wọ́n ti withdraw case kò sí tó jọ o òun ni mo wá sọ fún yín lè ní o kò sí tó jọ o ọládìpọ̀ eh, eh, ọ̀sàmẹ́yàn eh, àbí yà so ẹjọ́ kò sí tó jọ o chief of staff kò withdraw any any case kankan o ẹjọ́ ṣe ń lọ o ẹ má jẹ́ kí àwọn ọmọ OPC àwọn tí wọ́n ti brainwash ọpọlọ wọn yẹn máa fún yín ní òbí o kò sí tó jọ o wọn ò lè parọ́ bàtà bàtà bẹ́ẹ̀ yẹn tí chief of staff bá sọ pé òun withdraw a jẹ́ pé lóòótọ́ ni nǹkan tí Gani Adams sọ àti òsì ààrẹ àti lady eh lady ẹ lady jatijati a jẹ́ pé n tó sọ lóòótọ́ ni o so bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin èèyàn mi tẹ́ bá fẹ́ pè wọlé nọ́mbà tí ẹ máa fi pè wọlé lólè tó wà lójú fọ́nrán yìí tí ẹ bá fẹ́ pè wọlé nọ́mbà lélẹ́yìí tẹ́ máa fi pè wọlé sórí ètò tó bá lóhun tí ẹ fẹ́ bá mi sọ nọ́mbà tí ẹ máa fi pè wọlé nìyẹn tẹ́ bá fẹ́ pè wọlé so ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dájúdájú wípé àkókò tá a wà yìí àkókò tí àwọn onílẹ̀ tí wọ́n fẹ́ béèrè iṣẹ́ tí bàbá yín ṣe tí wọ́n fẹ́ béèrè iṣẹ́ tí bàbá yín ṣe ni ó ní voice note kan tí mò ń wá tí mo fẹ́ play mò ń wá voice note yẹn mo fẹ́ play ẹ̀ kẹ́ ẹ lè wo bí ara ṣe ń kan àwọn ọmọ Yorùbá ẹ ṣe sùúrù mo fẹ́ play mo fẹ́ wá voice note yẹn jáde fún yín. kẹ́ ẹ lè mọ bí ó ṣe ń lọ kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ. mo ń bọ̀ o tẹ́ bá fẹ́ pè wọlé àǹfààní wà o láti gbé kẹ́ ẹ pè wọlé o tó bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ sọ. So Shh. Yeah, go and bring your two. Go and bring your two. Jẹun Shut up. ẹ jẹ́ ń wo rẹ pé mẹ́sẹ̀gì yẹn wà ń bí um, ó wá ní fídíò kan tí mo máa play fún yín tí ẹ máa tún rí ah, ìyá wa yìí ló ìyá wa yìí ló ló ṣe ló sọ̀rọ̀ nínú fídíò yẹn ah, the voice note yìí ibo ni mo fi sí. Si ẹjọ́ mú bọ́ o. ẹgbọ́n sókè o gbogbo àgbáyé ń gbọ́ yín o ẹgbọ́n sókè o. ẹ̀gbọ́n ah, ní pẹrẹpẹtẹ tí mo tún bá bá wọn sọ mo kàn fẹ́ sáré fi òwe dá wọn lára yá ni lóní fẹ́rẹ́ ẹjọ́ bí mi ẹ̀gbọ́n àbí òyẹ̀kẹ́ tí bẹni tó ń sọ̀rọ̀. ẹ ṣeun. Hello. mo ń gbọ́ yín mo ń gbọ́ yín bàbá mi. mo ń gbádùn yín. ẹ ti ń gbọ́ mi. mo ń gbọ́ yín bàbá. ẹ wo wọ́n ní lọ́lá tó lọ òkè ilẹ̀ ló ń bọ̀ pẹlẹbẹ ọwọ́ pẹlẹbẹ wọn ti ségi torí pé wọ́n ní tọmọdé bá ń já wọ́n ní tọmọdé bá ń gégi nígbó àgbà ló máa mọ ibi tó máa owó símọ́nà gàì níjọ́ kìíní àná tí mo pè sórí ètò ó sọ fún yín pé nígbà tó bá yá tútù á fi kúrò wọn kúrò á fi tútù wọn ní àámọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lójú òun ẹ wò ó ti pẹ́ tí wọ́n ti ń gbé tó ti ń jẹran tó ń jẹran torí pé nígbà tó ń dá jẹ kò sẹ́ tó wà ń bẹ̀ àsìkò ti tó láti dá ẹ̀jẹ̀ ìyàká wọn oṣù ìyà wọn ti kú ẹ̀yìn ẹ̀ tí wọ́n sílẹ̀ ti gbogbo wa máa wo ibi tó máa já sí débi ló fẹ́ já sí tọ́hún ló fẹ́ já sí ibì kan ló máa já sí ẹ̀jẹ̀ tóbi ló máa já sí ni. ẹ ṣeun bàbá mi ẹ gbóhùn sókè o gbogbo àgbáyé ń gbọ́ yín ẹ gbóhùn sókè bàbá. Hmm. jẹ́ pé kó máa lọ bẹ́ẹ̀. ẹjọ́ máa lọ ẹjọ́ máa lọ ẹjọ́ máa lọ bàbá mi mo fún yín ní ìṣẹ́jú mẹ́ta sí i lóògùn ojo mo sọ níjọ́ kìíní àná pé níṣe ló kàn ń dá gbádá kiri ni níṣe ló fi ń gbà màlàgbẹ bàkáàkiri ó ti fi wọn ẹgbẹ lóògùn ojo ní fúlàní ń pa kúkúrú ń pa gúngún kò rí nǹkan sọ ẹni tó tún fẹ́ẹ́ ṣe lóore òun ló tún gbójúmọ́ gbéwo jáde lẹ́nìí pé kíkan jáde lọ́la gbẹ̀jẹ̀ jáde lọ́túnla òun ló ń bá kán ẹ wò ó ọmọ adéyẹmọ ọmọ abáṣẹ rẹ nìṣó kò ṣe tó máa bí ẹ lọ́wọ́ kò sí bàbá ńlá ẹni tó máa ní kó máa gba yorùbá lẹ̀ yorùbá máa dúró pé ni pé wọn kì í kẹran ọmọkan kíkan pọ̀pọ̀ pa tí ló dé àgbà fúlàní láyè ní fúlàní wá fẹ́ ti wá lọ́wọ́ mú torí pé àníkọ́ wá jẹun ọmọ àlè ní gbogbo ọmọ yorùbá tó bá ń gbé fúlàní lẹ́yìn ẹ wo ẹ jẹ́ kí n bá wọn mú dúró níbí iná èmi ò kì í ṣọjọ́ ọ̀rọ̀ fún wọn ni màá bá wọn sún síwájú ó kù díẹ̀ náà mò ń bọ̀. ẹ ṣeun bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín ọmọ yín tó ń sunkún búrẹ́dì ni mo sáré ní kí n sáré lọ kí n sáré ṣe ètò fún ẹ ṣeun ẹ ṣeun ah ẹ̀yin olólùfẹ́ mi ẹ má bínú àwọn ọmọ yín disturb mi mo dé kí wọ́n sáré lọ organize búrẹ́dì ni oní búrẹ́dì ló ń fẹ́ jẹ ẹ ṣeun ẹ̀yin èèyàn mi ẹ tẹ́ bá fẹ́ pè wọlé àsìkò lélẹ́yìí tí ẹ máa pè wọlé ẹ ṣé gan mo dúpẹ́ o yà yeah, so ó ní fídíò kan tí mo fẹ́ play tí màá fẹ́ kí ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ fi wò voice note kan mo kọ́kọ́ fẹ́ play ṣùgbọ́n mi ì rí voice note yẹn mo ti rí láàárọ̀ yìí kẹ́kọ̀ọ́ wo bí ara ṣe ń kan àwọn ọmọ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ẹ fún mi níṣẹ́jú kan bá máa tú rí mo rí voice note yẹn láàárọ̀ yìí okay okay a special force ẹ jọ̀ọ́ ẹ ṣe sùúrù o. yeah now mo ti rí voice note yẹn ẹ jẹ́ play ẹ̀ fún yín kẹ́ ẹ gbọ́. ìjọba ìjọba gbogbo ilé jáde torí ìjẹ́. ṣe rí in tó mú voice note yìí wá in tó mú voice note yìí wá ni pé àwọn mọ̀dàrú kan ok ẹ gbóhùn sókè o gbogbo àgbáyé ń gbọ́ yín o ẹ gbóhùn sókè o hello ẹ ti ẹ ti wà lọ gbogbo àgbáyé ń gbọ́ yín ẹ gbóhùn sókè o ọmọ ẹkùn. èèyè mi ọmọ wa ìṣeré o. ọmọ ọkọ. iye òye mi kọ́mi ẹ̀ kọ́mi ẹ̀ kọ́mi ẹ̀. èèyè mi wo ṣeré o ìṣeré yé mi ìṣeré yé mi. bàbá bàbá Gani alápẹrẹ. ẹ alápẹrẹ orí. o ní choice ó ti má wò kó má kó má ro ipò tí òun wà ṣé kò mọ̀ pé tó bá kọlu Sunday Igboho ṣé kò mọ̀ pé ó kọlu Ọlọ́run ni. ó kọlu Ọlọ́run ni o nǹkan tí ọlọ́run fẹ́ òun ni Sunday Igboho ń ṣe. bẹ́ẹ̀ ni o. ṣùgbọ́n tó lóun fẹ́ gbẹ̀mí Sunday Igboho ó wàhálà tó kóra ẹ̀ sí lórí pé èmi èmi ni èmi. ẹ èmi ni èmi ni. no going back ó máa lo ẹ̀wọ̀n ni àti bá a fi àdúrà tì. lágbára Elédùmarè ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n. ó máa dé bẹ́ẹ̀ ni hmm. bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n ni. Hmm. dípò ní ẹ pa my brother. ẹ ṣeun ẹ ṣeun mọ́mì mi. ká ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ o ah, ẹ wo mo ti lọ mo ti lọ organize ẹ mo ti lọ organize fún wọn ẹ ṣe gan ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ mi ẹ tẹ bá fẹ́ pè wọlé ẹ pè wọlé ẹ máa fi gbádùn voice note yẹn lọ tẹ bá pè wọlé àtúpọ̀ sí ẹ ó dàbí wípé àwọn kan wọ́n wọrí àwọn platform Yorùbá Nation wa ó ti yé bí arákùnrin yìí ṣe sọ ó dẹ̀ tún sọ̀rọ̀ sí gbogbo àwọn àgbààgbà tó ẹ wo ẹ má tiẹ̀ ẹ kọ̀ gbọ́ voice note yẹn ẹ gbọ́. wọ́n fẹ́ jẹ́ sábà tẹ̀lé àti ìfowópamọ́ pàpà ló dojú kókó ẹrú ní àmì tábàrí tẹ́ bá gbẹgbẹ́ ilé ìjáde torí tẹ́ fẹ́ jẹ́ sábà. ìyá kékeré lọmọ Yorùbá ń jẹ ní ṣé ìyá kékeré lọmọ alájẹ ń jẹ káàkiri ni ok ó dà pé eléyìí the first one ó yẹ kọ́kọ́ gbọ́ eléyìí. sábà rí sábà gbẹgbẹ ilé ìjáde torí tí wọ́n fẹ́ jẹ sábà ti lè àti ìfowópamọ́ bẹ̀rẹ̀ wọ́n dojú gbogbo ẹrú ní àmọye nǹkan ẹgbẹ́ àti gbàngbára. Ganiyu Adamu Ganiyu Adamu ẹ̀yin ẹgbẹ́ OPC tẹ́ ẹ̀ ń da platform rí kiri ẹ̀yin lẹ́ni eléyìí o ẹ̀yin lẹ́ni voice note yìí. sábà rí sábà gbẹgbẹ ilé ìjáde torí tí wọ́n fẹ́ jẹ sábà ti lè àti ìfowópamọ́ bẹ̀rẹ̀ ẹmọye nǹkan ẹgbẹ́ àjẹjàgbara táwọn èèyàn ti fẹ ẹmọye ẹmí àwọn èèyàn tó ti fi ṣòfò nítorí àtijọ́ àti mú torí pé ẹ fẹ́ lọ ìlú òyìnbó ẹ fẹ́ kọ́lé ẹ fẹ́ gbígbèsè ayé rọrùn ẹ sì fẹ́ mi àwọn alájọ fi ṣòfò ẹ bọ́ sí gbòòrò ìyá já àwọn èèyàn ìyá já àwọn èèyàn. kẹ́ lè mọ bó ṣe ń lọ. ibi tẹ́lẹ̀ mi ò ti ní five thousand lọ́wọ́ ibẹ̀ lẹ́sìn máa fi fẹ́ four hundred thousand lẹ́sìn máa fi ṣe gift fún girlfriend inú yìí sì dùn inú yẹn yẹn padà bàjẹ́ gbogbo àwọn ọmọ bẹ́ẹ̀ náà owó ẹ̀jẹ̀ mẹ̀kúnnù wàhálà wa ìṣòro wa bẹ́ẹ̀ ni náà lé lórí ẹ̀mí jèrè wọn ẹ̀mí jèrè wọn bẹ́ẹ̀ ti kó wa sínú oko ìṣòro ìlú gbogbo kíbi ẹ bá ṣí àtúnyẹ gbogbo inú pílàfọ́ọ̀mù tí kálukú ní bá wà ẹ bá jẹ́ pé lóòótọ́ ọmọ ọkọ Yorùbá ni yín ẹ bá ṣí ààrẹ kiri ẹ bá ṣí ààrẹ torí mo rò rò rò rò ọ̀nà ìlú bẹ́lẹ̀ bá gbé débi kan ẹ̀rì lẹ́yìn mi bẹ́lẹ̀ bá gbé débi kan ẹ̀rì lẹ́yìn mi bẹ́lẹ̀ bá gbé débi kan ẹ̀rì lẹ́yìn mi. yẹn mẹsàyà wa mẹsàyà wa ti bí gbogbo ẹ̀ náà nìyẹn bí Sunday Igboho rẹ ti ní kó Nàìjíríà yìí ti bí ojú yẹn ti wálẹ̀ ti bẹ́ẹ̀ ti ní kó Nàìjíríà ojú yẹn ti wálẹ̀ ẹ jáde ẹ jáde ẹ dé mọ̀ ẹ jáde ẹ jẹ́ jáde ẹ jábúrò yẹn jáde ẹ jọ jáde ẹ tó sì tún fúnú fún dọ̀ tó tún jáde ẹ fi lè po kí wàá ní tẹ́ ẹ fẹ́ gbà ń bẹ̀ gan ẹ wà múra kankan kankan kankan kankan lórí ìjọ kan yín. Ganiyu Adamu ẹ̀yin ẹgbẹ́ òkùnrin. tí wọ́n bàbá wa lọ́sọ wípé ọmọ tó bá sọ lẹ́yìn ti sàpò ìyá rẹ̀ kọ́ wọn lọ torí pọ́n lọ́jọ́ bẹ̀rẹ̀ jẹ́ sí bẹ́ẹ̀ dẹ̀ lọ́pàá ẹ̀yin ọ̀nà pẹ́ padà sẹ́dẹ̀ ẹ̀yin ọ̀nà pẹ́ padà sẹ́dẹ̀ ẹ̀gbà ló ṣèlú ẹ̀yin ọ̀nà pẹ́ padà bọ́ wálé mọ́ ẹ̀gbà ló pọ̀ bá ẹ̀yin ọ̀nà pẹ́ padà kùn mọ́ ẹ̀gbà ló pọ̀ ìjòyè ẹ̀yin ọ̀nà ti pẹ́ padà bọ̀ lára yín mọ́ ẹgbà mi ibì kan wọ́n fi ń jẹ bàbá níbi kan fi ń jẹ ìyá ṣọ́ọ̀ṣì kan wọ́n fi ń jẹ bàbá olórí ọdẹ kan ẹ̀ràn tí ibi tẹ́tẹ̀ ti ń bá bọ̀ mọ́ ẹ sì ń fìyà jẹ wá ìṣẹ̀dá alálẹ̀ yorùbá yóò máa fìyà jẹ gbogbo yín pátápátá tó bá ń fìyà jẹ wá ni ní ìkọjọ́ ọ̀rọ̀ mi sẹ́ni àkànnì pílàfọ́ọ̀mù yìí o ṣùgbọ́n gbogbo ẹ̀yin dẹ́ pé ẹ wà nílẹ̀ yorùbá kódà tẹ̀sí nínú pílàfọ́ọ̀mù yìí tẹ wà káàkiri àbíwọ̀ tó jẹ́ pé ibi tó ti wà gbogbo ti ẹni bó ṣe ta ẹ̀rọ ọmọ aládélẹ́rú láṣẹ Èdùmàrè àwọn tó nílẹ̀ yorùbá ò mọ̀ àṣẹ àṣẹ ẹ bá wa ṣe àṣẹ sí o ẹ̀sìn gbẹ̀wá ìgbẹ̀rẹ̀wá ìgbẹ̀rẹ̀wá tá nítorí àti nítorí àtijọ́ àti mo ti yẹn ẹ̀sìn gbẹ̀rẹ̀ Yorùbá ẹ̀sìn gbẹ̀wá tá ẹ bọ́ sí kò ẹ bọ́ sínú Òṣòdì ẹ rí bí nọ́mbà aládé bẹ́ẹ̀ ṣe ń sàárò káàkiri tí wọ́n ń rìn káàkiri lórí ajá mi ọkọ̀ tí òbí mi òbí mi ti rìn lọ́ọ́ bọ́ sọ́wọ́ ẹgbẹ́ níta wọ́n ti gbé pa wọ́n ti bẹ́ lórí wọ́n ti bẹ́ kankan tẹ̀sí fìyà jẹ wá tẹ̀sí mọ̀ pé kí ni ìrọ́sì ní ẹni látúbọ̀tán rí ẹni ní látúbọ̀tán rí òfò òfò báyìí ni gbogbo yín pátápátá ẹsẹ̀ fi ajẹ́ wá ẹ wá jẹ́ kí ìran Yorùbá àwa jámà kankan mọ́ nínú Nàìjíríà àwa ń sẹ́rú káàkiri ìfòrò lọ́tọ̀ ìfòrò ló sì àwọn àwọn jápà kọ́lé inú wa náà gan wọn lè sọ ní ilé ọ̀kan wọn balẹ̀ mọ́ àwọn ẹni tó ń ṣòwò tẹ́lẹ̀ tó ń ṣòwò tẹ́lẹ̀ omi tó máa gbowó gbọ́múlé láńtà owó alájẹsẹ́kù tí wọ́n tó fi tí wọ́n tó fi ń gbìyànjú pé àwọn tó máa rí. Hmm. ẹ jẹ́ mò ń bọ̀ ẹ má bínú o má bínú o. nǹkan kan fi fún àwọn ọmọ àwọn ẹni jẹ́kọ̀ kan wọ́n balẹ̀ ọkàn tí inú ò ní balẹ̀ o mo sọ̀rọ̀ ìkéyìí sí pé mo sọ sínú platform. Hmm. Hmm. Hmm ẹlọpọ mọdìpẹsẹlú ẹlọpọ máwọn ọba bẹ́ẹ̀ lọ pa ìran ọmọ aládé lẹ́kún ẹni ẹni látọ̀bọ̀tán ni bóyá ọba ni bóyá gọ́fúnà ni bóyá sẹ́nitọ̀ ni bóyá nẹ́rẹ́bù ni bóyá baálẹ̀ gan ni bóyá ọ̀hún tiẹ̀ jẹ́ pásítọ̀ ọ̀bẹ jẹ́wìlẹ̀ àbọ̀ jẹ́ babaláwo tó ń jẹ́ kí ọmọ ìjẹ ìran ọmọ aládé bí àti ń tẹwá káàkiri ẹni ní àtọ̀bọ̀tán rí gbogbo tẹ́ ẹ bá kójọ látàárọ̀ tẹ́ ẹ kójọ láàárọ̀ ẹ tà lọ́sàn-án ni tẹ́ ẹ bá kójọ lọ́sàn ẹ tà lálẹ́ ni bí ẹ bá wá tà lójú ayé yín ẹ fà ìsẹ̀lẹ̀ lo ìgbésí ayé yín ni bẹ́ẹ̀ bá tó wá tà àwọn ọmọ yín bí takẹ́ ayé yín ni. á ah, kí ló dé mo sì jókòó níjọ́ kan mo sì ronú ronú ronú ronú bó ọ̀nà owó gẹ́lá fẹ́ gbàbọ̀ lóko ẹrù bá a ṣe ń gbé yín lọ́wọ́ lẹ́ẹ̀bọ́rò ká bẹ́ẹ̀ bá lọ́jà àpòpọ̀ mẹ̀sìn ẹ lọ́jà àpòpọ̀ mọ́ olóṣèlú bẹ́ẹ̀ bá lọ́pọ̀ mọ́ olóṣèlú ẹ lọ́pọ̀ máwọn ọba bẹ́ẹ̀ lọ́pọ̀ máwọn ọba ẹ lọ́pọ̀ máwọn bandage bẹ́ẹ̀ lọ́pọ̀ mọ́ kínní ẹ lọ́pọ̀ máwọn fúlàní ẹ lọ́pọ̀ máwọn haúsá nítorí àtijọ́ àti máa inú ẹnu tí ẹ ti sí ẹ̀mí àwọn èèyàn lò fún ẹ ti sí ẹ̀mí àwọn èèyàn lò fún nítorí àtijọ́ àti mọ́ ẹ ti ẹ̀bẹ̀rù ọ̀nà ibẹ̀ ti ẹ̀ka gan nínú bíbélì olórí ibú tẹ̀ ń gbé kiri ibẹ̀ ka nínú kúránì olórí ibú tẹ̀ ń gbé káàkiri ibẹ̀ ka nínú fatẹ̀ tẹ̀ ń gbé káàkiri ibẹ̀ ka àbí òsì inú odò Ifá ni ṣé òsì inú odò Ifá ni àbí òsì nínú Kùránì ni kò sí inú Bíbélì ni ẹ sì ń fìyà ẹ sì ń mọ̀ ń mọ̀ ẹ ń fi lófin ẹ ń fìyà jọmọ aládùn ẹ lómi bá ìwéré lẹ́pẹ́ fọ́sọ́rẹ́tà ti torí rẹ̀ mú ẹ sì ẹ sì ẹ gba owó community owó community tọ́yìn tó yẹ ká fi nǹkan sí community ẹ sì gba ẹnìkan ẹ sì gbé hànú ẹ wà bóde ẹ máa preach olórí ah ìfòrọ̀ jẹ́ titi yín náà láti ṣe Èdùmàrè àdàbí tó bá jẹ́ pé táwọn bàbá ńlá wa fi yá pinnu ẹyọ ọmọ Yorùbá ni pé ká máa jìyà tó bá yá jẹ́ pé torí pé ká máa jìyà láti pinnu ilẹ̀ Yorùbá lọ́yà kù ṣùgbọ́n tí yóò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé wọ́n fẹ́ wa fún pé ká ní òmìnira tí wọ́n sì tulẹ̀ wọ́n tulé fún wa wọ́n sì kọ́lé fún wa tá a sì bá nígbà hmm. voice note yìí ó ní agbára ó ní agbára ó ní agbára voice note yẹn ní agbára hmm, mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ ni kẹ́ ẹ wo bó ṣe ń lọ fún àwa ọmọ aládé close that door mo kàn fẹ́ kẹ́ ẹ wo bó ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá fún àwa ọmọ aládé ẹ̀yin olólùfẹ́ mi ẹni bá rí bí ilẹ̀ Yorùbá ṣe ń jìyà ẹni bá rí bí àwa ọmọ aládé ṣe ń jìyà nílẹ̀ yorùbá ẹ máa máa bá wa kẹ́dùn ni o bá wọn kẹ́dùn ìyà ń jẹ ìyà ìyà ń jẹ ọmọ yorùbá o ìyà ń jẹ ọmọ yorùbá o ìyà ń jẹ ọmọ ọmọ aládé o a dẹ̀ ní àwọn àgbààgbà wọ̀nyí a ní àwọn àgbààgbà yìí tí wọ́n kàkà tó wáyé àti eléyìí tó sọ pé òsì ẹwẹ́ ẹnu bàbá ẹ̀ bọ̀nkú bọ̀nkú àgbà ni o ṣùgbọ́n àgbà tí wọn ò tó ilẹ̀ Yorùbá àgbà tí wọn ò mú píìsì wá sí ilẹ̀ Yorùbá wàhálà àti ìdààmú òun ni àgbà wọn mú wá sí ilẹ̀ Yorùbá àgbà wọn ò mú ohun rere wá sí ilẹ̀ Yorùbá àfi bọ́n ṣe fẹ́ pa ọmọ adéyẹmọ òun ni wọ́n ń lé kiri ìyẹn jáde ẹ gbọ́rọ̀ tó ẹ mo kàn tún fẹ́ ẹ jẹ́ tún kẹ́kọ̀ọ́ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí ẹ gbọ́ ọ̀rọ̀ yìí ẹ kọ̀ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ mà ẹ gbọ́ mà tó bá yẹ pé bó ṣe yẹ kó rí rèé tí àgbà tí wọ́n tí àgbà tí wọ́n mú wá rèé o tí àgbà tí wọ́n tó mú wá rèé tí àgbà tiwọn tó mú wá leléyìí ẹ gbọ́. tí ààrẹ ọ̀nà kakanfò bá fẹ́ kí wọ́n mú Sunday Igboho balẹ̀ ó lè ṣe. tí ààrẹ ọ̀nà kakanfò bá fẹ́ kí wọ́n mú Sunday Igboho balẹ̀ ó lè ṣe. ibi tán wà nìyẹn o ibi àti Gani Adams àti òsì Gani Adams àtolórí gbọọrọ tó ní sliver kan lẹ́yìn yẹn àtolórí gbọọrọ yẹn àtàwọn yòókù gbogbo tó jẹ́ ọmọ OPC tó ti brainwash ọpọlọ wọn ibi tí wọ́n ń ṣán oko sí nìyẹn ibi tí wọ́n roko sí nìyẹn bọ́n ṣe máa pọ̀ mọ́ Adéyẹmọ bẹ́ẹ̀ ìgbà là ń pa ẹnìkan ìpàwọ ìgbà là ń pa ẹnìkan ìpàwọ mo gbà á ládùúrà olóyè ọmọ Adéyẹmọ ló máa jàkàrà gbogbo yín ẹ̀yin kété lọfọ ọṣẹ òun lọ̀rọ̀ ọmọ adéyẹmọ ẹ̀yìn kété lọ̀fọ̀ ń ṣẹ̀ olóyè Ìgbòho máa jàkàrà everybody yìí àwa la máa rẹ́yìn yìí bí ìkèké ṣe ń lékè igi bí òṣìbàtà ṣe ń lékè odò àwa la máa lékè yín ẹ ti dáná ọ̀tẹ̀ẹ́lẹ̀ àbí ẹ ń ronírò pé ní ayé àtijọ́ gbogbo àwọn ọmọ ológo ni wọ́n ń pa ayé ìsìn ọyá lọ kúnlẹ̀ síbẹ̀ yẹn lọ kúnlẹ̀ síbẹ̀ yẹn di ojú ẹ ayé ìsìn ojú wa ti la ojú wa ti là àwa òkúyin tó ń ṣẹlẹ̀ nígbà ayé àwọn baba ńlá baba wa yẹn àwọn olóògbà kó ṣẹlẹ̀ ń sìn ìjòyè òkí ẹ̀ ṣebí ẹ gbọ́ voice note tí mo play yìí ṣebí ẹ ṣebí ẹ gbọ́ voice note tí mo play yìí voice note tí mo play tán ṣebí ẹ gbọ́. ìyá kékeré lọmọ yorùbá ń jẹ ṣé ìyá kékeré lọmọ alájẹ ń jẹ káàkiri ni ẹ sì gbé wá ìgbéra wá ìgbéra wá tá nítorí àti nítorí àtijọ́ àti mo ti yẹn ẹ sì gbéra Yorùbá ẹ gbé wá tá ẹ bọ́ sí kò ẹ bọ́ sínú Òṣòdì ẹ rí bí ọmọ aládé bẹ́ẹ̀ ṣe ń sàárò káàkiri tí wọ́n ń rìn káàkiri lórí ajá mi ọkọ̀ ti òbí mi òbí mi ti rìn lọ́wọ́ bọ́ sọ́wọ́ ẹgbẹ́ mi àwọn ti gbé pa àwọn ti bẹ́ lórí wọ́n ti bẹ́ kankan tẹ̀sí ń fìyà jẹ wá tẹ̀sí mọ̀ pé kí ni ìrọ́sì ni ẹni látúbọ̀tán rí ẹni nílẹ̀ àtúbọ̀tán rí òfò òfò báyìí ni gbogbo yín máa wá ta ẹsẹ̀ fi ajẹ́ wa ẹ wá jẹ́ kí ìran Yorùbá àwa jámọ̀ kankan mọ́ nínú Nàìjíríà àwa ń sẹ́rú káàkiri ìfòrò lọ́tún fòrò ló sì àwọn àwọn àwọn jápọ̀ kọ́lé inú wa náà gan wọ́n lè sunú ilé ọ̀kan wọn balẹ̀ mọ́ àwọn ẹni tó ń ṣòwò tẹ́lẹ̀ tó ń ṣòwò tẹ́lẹ̀ omi tó lọ gbowó gbọ́mọlé láńtà owó alájẹsẹ́kù tí wọ́n tó fi tí wọ́n tó fi ń gbìyànjú pé àwọn tó máa rí nǹkan kan fi fọ́ àwọn ọmọ àwọn ẹ̀rù ìjẹ́kọ̀kan wọn balẹ̀ ọkàn tí inú ò ní balẹ̀ gbogbo ẹ gbogbo mo sọ̀rọ̀ ìgbé ṣe pé mo sọ sínú pláfọ̀mù nìkan ẹ máa bá ń ṣe ààrẹ gbogbo ibikíbi tó bá dé gbogbo ibikíbi gbogbo inú pláfọ̀mù tẹ́ bá wà ẹ máa bá ń gbé káàkiri bẹ́ẹ̀ ṣe ń pa àwọn ọmọ aládé lẹ́kún ẹni ẹni látọ̀bọ̀tán ni bóyá ọba ni bóyá gọ́fúnà ni bóyá sẹ́nitọ̀ ni bóyá nẹ́rẹ́bù ni bóyá baálẹ̀ gan ni bóyá yóò ti ẹ̀ jẹ́ pásítọ̀ ọ̀bẹ jẹ́ wòlé àbọ̀ jẹ́ babaláwo tó ń jẹ́ kí ọmọ ìjẹ́ ìran ọmọ aládé bí àti jẹ́ wá káàkiri ẹni ní àtọ̀bọ̀tán ni gbogbo tẹ́ ẹ bá kójọ látàárọ̀ tẹ́ ẹ kójọ láàárọ̀ ẹ tà lọ́sàn ni tẹ́ ẹ bá kójọ lọ́sàn ẹ tà lálẹ́ ni bí ẹ bá wá tà lójú ayé yín ẹ fà ìsàn nínú ìgbésí ayé yín ni bẹ́ẹ̀ bá tó wá tà àwọn ọmọ yín gbìtàkẹ́yà ayé yín ni. á kí ló dé mo sì jókòó níjọ́ kan mo sì ronú ronú ronú ronú bó ọ̀nà owó gẹ́lá fẹ́ gbàgbọ́ lóko ẹrù bá a ṣe ń gé yín lọ́wọ́ lẹ́ẹ̀gbọ́rò ká bẹ́ẹ̀ bá lọ́jà àpòpọ̀ mẹ̀sìn ẹ̀ ń lọ́jà àpòpọ̀ mọ́ olóṣèlú bẹ́ẹ̀ bá lọ́pọ̀ mọ́ olóṣèlú ẹ̀ lọ́pọ̀ máwọn ọba bẹ́ẹ̀ lọ́pọ̀ máwọn ọba ẹ̀ lọ́pọ̀ máwọn bandage bẹ́ẹ̀ lọ́pọ̀ mọ́ kínní ẹ̀ lọ́pọ̀ máwọn fúlàní ẹ̀ lọ́pọ̀ máwọn haúsá nítorí àtijọ́ àti máa ẹnu ẹnu tí ẹ ti sẹ́mi àwọn èèyàn lò fún ẹ ti sí ẹ̀mí àwọn èèyàn ló fún nítorí àtijẹ àtìmọ́ ẹ̀ tí ẹ bẹ̀rù ọ̀nà ibẹ̀ tí ẹ ka gan nínú bíbélì olórí ibú tẹ̀ ń gbé kiri ibẹ̀ ka ní òkúrádì olórí ibú tẹ̀ ń gbé káàkiri ibẹ̀ ka nínú fàtẹ̀ tẹ̀ ń gbé káàkiri ibẹ̀ ka àbí òsì ní odò fani tí òsì ní odò fani àbí òsì nínú òkúrádì ni kò sí nínú bíbélì ni ẹ sì ń fìyà ẹ sì ń mọ̀ ọ́n mọ̀ ẹ̀ ń fìyà jọmọ aládùn ẹ̀rọ ẹ̀ lómi bá ìgbèrè lẹ́pẹ́ frustrate ti torí rẹ̀ nu ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ń gba owó community owó community tó yín tó yẹ ká fi ṣe nǹkan sí community ẹ̀ sì gba ẹnìkan sì gbé hànú ẹ̀ wà bóde ẹ̀ wà máa preach olórí buka ìfòrọ́jẹ títí nínú aláṣẹ ìdùnmarè àdàbí tó bá jẹ́ pé táwọn babaláwo fi yà pé lẹ́yọ lẹ́yọ bá ní pé ká máa jìyà tó bá yà jẹ́ pé torí pé ká máa jìyà lọ́ fi pilẹ̀ ilẹ̀ Yorùbá lọ́yà kù ṣùgbọ́n tí ó rí bẹ́ẹ̀ fẹ́ pé wọ́n fẹ́ wá fún pé ká ní òmìnira tí wọ́n sì tulẹ̀ wọ́n tulé fún wa wọ́n sì kọ́lé fún wa tá a sì bá nígbà àdẹ̀ra ẹ ní múrí bọ́ńbẹ́. àṣẹ àṣẹ wá ẹ̀yin olólùfẹ́ mi um, tí ẹ bá fẹ́ pè wọlé mo ní ìṣẹ́jú márùn-ún péré láti lò torí pé mo ṣe ìrántí sí pé ètò mo tún létò kan ó ní fídíò kan tó tẹ̀ mí lọ́wọ́ ó dẹ̀ ní àlejò tí mo fẹ́ gbé wá ó ní àlejò tó jẹ́ àlejò pàtàkì tí mo fẹ́ gbé wá sí orí ètò so ló jẹ́ kí n fẹ́ tètè parí ètò eléyìí ní kíákíá báyìí ṣùgbọ́n mo rọ̀ yín mo bẹ̀ yín ẹ bá mi pín ètò yìí kó dọ́wọ́ Gàníyù Àdàmú kó dẹ̀ dọ́wọ́ àwọn OPC akẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni mo fẹ́ kó dí ọwọ́ gbogbo ọmọ Yorùbá kí wọ́n lè rí bí ìyá ṣe ń jọmọ aládé kí n tó wá lọ ó wá ní information kan tí mo fẹ́ pass sí yín tó gbọ́dọ̀ dọ́dọ̀ àwọn èèyàn yín ní pàtàkì ẹ̀yin tí ẹ kọ́lé dáadáa sí ilẹ̀ Yorùbá ó tún ní ọ̀nà tí àwọn olè ajínigbé tó jẹ́ ọ̀nà tuntun tó tún fi gbà ń operate báyìí tí wọ́n fi ń jiyàn tí wọ́n fi ń jiyàn gbé tọ́dẹ̀ fi ń rob so mo fẹ́ play ẹ̀ fún yín kẹ́ ẹ lè share ẹ̀ kẹ́ ẹ lè mọ̀ kẹ́ ẹ lè share ẹ̀ fáwọn èèyàn yín kọ́ lè mọ̀ pé ọ̀nà tí wọ́n tún gbà rèé o tí wọ́n fi ń jalè tí wọ́n fi ń ṣe oríṣiríṣi ṣé sójà la rí tẹ́lẹ̀ tí wọ́n máa ń wọṣọ sójà fi ń dáàyàn lọ́nà wọ́n ti ń lu ọlọ́pàá báyìí o so ọ̀nà wo ni wọ́n gbà ń lu ọlọ́pàá òun ni mo fẹ́ play fún yín yìí ẹ jọ ṣe rí fídíò yìí kì í ṣe fídíò tẹ́ ẹ gbọ́dọ̀ pín o nítorí pé ó ní í ṣe pẹ̀lú àwọn èèyàn yín nílé o kí wọ́n tún lè kọ́ lè mọ ọ̀nà tí wọ́n ń gbà tí wọ́n fi ń pa àwọn èèyàn tí wọ́n fi ń jalè tí wọ́n fi ń fọ́lé lóru òun ni mo fẹ́ play fún yín eléyìí túṣẹ̀ jáde ní o ẹ ń gbé yín wọ yàrá agbára kejì. take a look at what is happening here. ẹ this thing. tí mo fẹ́ play fún yín ẹ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò fídíò tí mo fẹ́ play fún yín ẹ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò kẹ́ ẹ lè ṣí ẹ̀ fáwọn èèyàn yín lé lé ìwọ tó ti kọ́lé tó bá ìlú òyìnbó lẹ́wà ẹ kọ̀kọ́ lé yẹn síbẹ̀ ẹ gbàyàn síbẹ̀ àbí àbúrò yín ló wà ń àbáyìntì yín ló wà ń ẹ sẹ́ndì fídíò ìsì ẹni kò wò ṣẹ́ ń gbọ́rọ̀ mi ẹni mo ní kò wò kó lè bọ bó ṣe máa prepare rẹ̀ sílẹ̀ so nǹkan tẹ bá máa ṣe nínú nǹkan tẹ fẹ́ wò yìí ẹ̀yin lẹ wá mọ̀ ó yẹ jẹ́ play yẹ ẹ farabalẹ̀ o. Take a look at what is happening here. This thing happened at Ijebu-Ode on 22nd of this month. Ijebu-Ode. Now, the person who posted this video, he said these people came to his house claiming to be police officers by 7.40 p.m. in the evening. So he now, out of respect for the force, he opened the gate and just watch what is going on. Now, what is what they did? They, they got into his house. When they got in, he said, according to his claim, they took uh, all his, uh, what did he call it? All his jewelries, all his goods that are worth millions of naira. And also went ahead to empty his it's account that deal. had about 175k. They took everything. He, in fact, he posted screenshots of the debits that he got after the transaction. Now, for those of you who are living in, in a gated house, for those of you who are living in any place and then all of a sudden you get a visitor like this in the name of police officers, because according to him, he said they claim to be police officers. And thank God he has a CCTV camera in his house. Now, let's take a second look at this video clearly so that we get to understand what happened there. Now, watch. This guy on holding torchlights is also one of the police officers. The one on uniform holding gun is also one of them. Look at the way they would drag him. Now, look at. See, police officers. Look at. You came to somebody's house according to report it said that the smaller gate was through was where they came in through the smaller gate before you now asked, they now ask him to open the big gate so they can drive into the compound. Now, this is a wake-up call to all of you who are living in an estate or you are living in a gated apartment or all those houses where probably you are living alone in that particular building and you have a gate. Many Nigerians or most Nigerians are fond of leaving that smaller gate open. And sometimes, don't be surprised, these people might not be the police. And this might equally be the police because we have, the, we have been hearing several issues today on how police are involved in all these kind of acts. So if you are living in all this kind of house, please make sure your small gate and the big one is always padlocked. And not only padlocked, make sure that everybody in the house is aware not to open the gate for any stranger unless at your own approval. If you are not at home and they see any stranger, they don't open the gate un unless either the, the, at least an adult gives an approval. And in a situation whereby you now have this kind of visitors who claim to be police officers and the rest what are you supposed to do this is where i keep saying make sure you have a cctv camera in your house and not just one like this young man did he has only one cctv camera here that captured this incident at the gate he's supposed to have some more within the building on the wall of the building so he would have been able to capture their faces and also capture what was happening there because now we are blindfolded we cannot see what is going on inside if he had not come out to give us this report or if he if anything happened to him maybe they pied him there is no way we would have known that they even took money from him and took away his jewelries they can come out and make any claim that oh we did not even take anything there they can come out and make any claim that oh we we didn't do anything we only came to search him we didn't even go into his house because there's no evidence there's no evidence they can even come out to claim is is is anything and that was why they had to buy him that uh, maybe he wanted to even buy them that's why they had to buy him So always make sure you have CCTV cameras installed in your house, especially those of you who does not live in a block of flat. Because if you live in a block of flat, neighbors, when there's there are noise, neighbors can come out. But you're living alone in a single building, you are you have more reasons to install CCTV cameras in your house and all around your house. Don't say it's expensive. Your life should be worth more than the money. And if the Nigerian police is unable to apprehend these people who are involved in this in this particular act, then I should I can I can come out to say that if these people are police officers truly, and what this guy young man claimed are equally true, then the Nigerian police should begin to know that so many of their men are becoming something else entirely. Take a look at what is happening here. This thing. ẹ̀yin ọmọ Yorùbá mo kàn ní kíkọ fún yín ní information yẹn náà ni torí pé ojú la lákàn fi ṣọ́rí ẹ̀yin olólùfẹ́ mi a ò ní rí ó ní fídíò kan tó yẹ kí n play ṣùgbọ́n bóyá ní ìbáyá lọ́la a máa play fídíò arábìnrin yẹn tó sọ̀rọ̀ nípa Gani Adams ó sọ̀rọ̀ yẹn tó yẹ pé ó ṣèkì mi ṣùgbọ́n ètò kan tó ń bọ̀ lẹ́yìn ètò tí mò ń ṣe lọ́wọ́ yìí mo ra àwa àwa ẹ̀yin olólùfẹ́ wa a máa gba àlejò kan ní orí ìkànnì yìí lónìí òní náà ni kì í kò ní dọ̀la ó tún ní nǹkan míì tá a fẹ́ sọ nípa ìjàǹgbara orílẹ̀-èdè Yorùbá yìí náà ni so ẹ̀yin olólùfẹ́ mi mo fẹ́ kẹ́ kẹ́ kẹ́ tún pàdé mi a máa bẹ̀rẹ̀ ètò yẹn ní dédé agogo márùn-ún ilẹ̀ Yorùbá la máa bẹ̀rẹ̀ ètò yẹn agogo márùn ilẹ̀ yorùbá ni ó lè wá lè bọ́ síbi ago márùn àbọ̀ o ṣùgbọ́n ó ṣeéṣe náà kó jẹ́ pé ago márùn ni agogo márùn ilẹ̀ yorùbá la máa bẹ̀rẹ̀ ètò yẹn so ẹ jọ̀ọ́ ẹ tún darapọ̀ mọ́ wa kí a jọ gbé ètò náà lárugẹ torí pé ọwọ́ tá a wà yìí ojú iṣẹ́ la wà àókò iṣẹ́ la wà ẹ jẹ́ ká ṣe kí àwọn èèyàn wa kí wọ́n lè bọ́ kúrò lóko ẹrú ẹ̀yin olólùfẹ́ mi tó bá wá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé bá wọn kàn share fídíò yìí fún yín pé kẹ́ ẹ wò ó ẹ subscribe sórí YouTube channel yìí ẹ so that gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ẹ lè máa rí lọ́tún lọ́tún lọ́tún bó bá ṣe ń lọ la máa máa mú wá lórí ètò yìí ìkànnì àrólé baba ten ten tv tó jẹ́ ìkànnì gbogbo wa ìkànnì ìjàngbara fún orílẹ̀-èdè yorùbá ni ìkànnì tá a ti ń gbé yorùbá lárugẹ tá a ti ń jà fún ẹ̀tọ́ wa nílẹ̀ yorùbá ni tá a ti ń béèrè fún ẹ̀tọ́ wa òun ni ìkànnì yìí ẹ jọ̀wọ́ ẹ bá wa ṣíà ètò yìí mo wá tó ń bẹ ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ mi àrólé ẹ jọ̀wọ́ ẹ má wàá jẹ́ kó jẹ́ ẹ̀yin nìkan lẹ máa subscribe sórí youtube channel yìí ẹ má jò jẹ́ ẹ̀yin nìkan ẹ jọ̀ọ́ ẹ máa bá mi ṣíà fáwọn ọ̀rẹ́ yín náà kájọ máa make sure pé a jèrè ọkàn àwọn ènìyàn sínú agbo ìgbàlá wa yìí ẹ̀ẹ́dìmọ́ bí àwọn èèyàn bá ṣe subscribe la ṣe máa máa jèrè ọkàn wọn torí ẹni tẹ́ ṣí àfò tí ò gbọ́rọ̀ Yorùbá Nation rí ṣùgbọ́n tó kọ̀ déédéé gbọ́ pé ah mo dẹ̀ ní interest inú kinní yìí o ẹni gan tó yẹ pé ó ti ń sọ̀rọ̀ pé atẹ́yìn ah, sọ̀rọ̀ Yorùbá Nation létí ẹ̀ tó sọ pé rárá òun ò fẹ́ ẹ gbìyànjú ẹ máa sẹ́ndì ètò yìí sí tó bá ti di pé òun náà ń rí tó ń wo adúmọ̀ ah ní ó dẹ̀ pé ọ̀nà ni o so with that a máa jèrè ọkàn wọn ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ jọ̀ọ́ gbogbo àwọn ọmọ Yorùbá wa tó jẹ́ kọ́ńtàtì yín ẹ ṣíà ẹ̀ fún wọn ẹ fojú wọn ẹ máa pàkíyèsí wọn sílé ẹ máa pàkíyèsí wọn sílé pé wọlé ìyá ń jẹ ara lé kílẹ̀ lọ́nà àbáyọ tá lè fi gbà jara jàjàngbara ó ní ọ̀nà Yorùbá nation ẹ jájọ fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ kí gbogbo ó fìmọ̀ ṣọ̀kan láti jagun ó dàbí ọ̀rọ̀ tí bàbá mi yìí sọ ni ó ní better for Yorùbá láti cooperate with each other láti lè jọ yọ ara wa kúrò nù láti save Yorùbá land kúrò nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ òun náà ni ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá ni ẹ jẹ́ kí a fi ọwọ́ sowọ́pọ̀ mo bẹ̀ yín ẹ jẹ́ àjèrè ọkàn sínú agbo ìgbàlà àrólé baba ten ten tv yìí lórí ìkànnì wa yìí ẹ jẹ́ àjèrè ọkàn síbẹ̀ ṣé lórí facebook mi mi ì fi bẹ́ẹ̀ ń ṣètò ń bẹ̀ torí kíni tá a bá ṣètò ń bẹ̀ báyìí pẹ̀lú mo ṣe ní followers tó pọ̀ tó ń bẹ̀ níbi tán wọ́n ti bà péèjì yẹn jẹ́ wọ́n ti bà jẹ́ òun ni mo ṣe máa pe àwọn tó wà lórí facebook mi pé kọ́ máa bọ̀ lórí youtube kọ́ wá subscribe náà síbí so that wọ́n á lè máa rí mi e, ètò tí mo ṣe báyìí kò sí lórí facebook torí tó bá wà ń bẹ̀ wọ́n máa facebook máa ní kí n delete ẹ ni so wọ́n ti bà péèjì yẹn jẹ́ so ẹjọ́ ẹ̀yin èèyàn mi ẹ darí wá síbí ẹ follow page yìí ẹ follow youtube channel yìí ẹ máa subscribe síbẹ̀ kájọ máa gbé iṣẹ́ yorùbá nation yìí kájọ máa gbé lárugẹ mo gbà ládùúrà o lágbára elédùnmọ̀rì gbogbo alámájẹṣẹ ọwọ́ wa o gbogbo iṣẹ́ tá à ń ṣe dórí pé kí ìran wa ó lè kúrò lóko ẹrú ọba mi èdùmọ̀rì á san fún wa o gbogbo àwọn tó dẹ̀ dìde sí ọmọ adéyẹmọ láti gbẹ̀mí rẹ̀ àbí láti ṣe níjàmbá gbogbo wọn pátápátá àwa la máa jàkàrà gbogbo wọn o àwa la máa rẹ́yìn wọn lágbára elédùnmọ̀rì ẹ̀ àwa la dẹ̀ máa lékè wọn bí ìkèké ṣe lékè igi bí òṣìbàtà ṣe lékè odò àwa la máa lékè wọn o ilẹ̀ yorùbá yìí ó ti di dandan dandan ní bàìtúláàsì yorùbá nation gbọ́dọ̀ wá sí ìmúṣẹ dandan ní yorùbá nation a gbọ́dọ̀ gbà á tá a bá gbà tán ó ní ìrọ̀rùn àti ìdẹ̀ra tó fi máa jẹ́ ti àwọn ènìyàn wa mo dúpẹ́ o mo dúpẹ́ pé òkun ẹ ṣé o ẹ̀yin olólùfẹ́ mi fún àǹfààní ẹ̀yin tẹ́ bá wò ó níwò wípé ẹ fẹ́ sọ̀pọ́tì péèjì wa ẹ fẹ́ sọ̀pọ́tì nǹkan tá à ń ṣe ẹ̀yin ọmọ Yorùbá mi kan náà lẹ béèrè fún nǹkan tí mo gbé sójú fọ́nrán yìí o ẹ̀yin lẹ béèrè fún mi ò ń gbé sójú fọ́nrán tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀yin lẹ béèrè fún pé bàbá àròlé tá bá fẹ́ sọ̀pọ́tì péèjì yín tá fẹ́ sọ pé òkè owó dátà rí nǹkan kan tẹ́ ẹ̀kọ́ fẹ́ appreciate iṣẹ́ wa ẹni kí n máa fi àkáǹtì sí ojú fọ́nrán mi ò ń lò ó ẹ ò torí pé àwọn kan tó máa ẹ àrẹlẹ ṣe kínní ni hmm, iṣẹ́ tí mo iṣẹ́ ọwọ́ mi sí Yorùbá nation mo gbà á ládùúrà kọ́lọ́run kó jẹ́ kí n jẹ́ tọmọtọmọ tí n bá dàgbà tí n bá dògbò tí n bá lọ tán gbogbo wàhálà mi gbogbo nǹkan tí mò ń ṣe yìí kó lódùmọ̀rì kó san fún mi àtẹ̀yí tí mò ń ṣe ní kọ̀rọ̀ tẹ́ ẹ̀ rí mi àtẹ̀yí tí mò ṣe ní gbangba ẹ̀yin èèyàn mẹ́ṣà mi sí fún mi kí olódùmọ̀rì kó san fún mi so bó ṣe jẹ́ nìyẹn torí ìrìn àjò yìí ìrìn àjò tá a ti gbọ́dọ̀ máa gbàdúrà pé kí a ọwọ́ wa ni torí ìrìn àjò tó ní agbára ni ṣùgbọ́n olódùmarè jẹ́ kó rọrùn fún wa gbogbo àwọn tó bá dẹ̀ gbé ọwọ́ ibi tó bá gbélé wa lórí wọ́n á fọwọ́ ara wọn ṣera wọn ọwọ́ wọn ò ní kàn wá lórí bó bá rán ibi sí wa olódùmarè á chẹ́ǹjì ibi yẹn á sọ di fún wa á wá dá ibi yẹn padà sórí wọn lágbára ìlédùmarè tẹ́ bá fẹ́ sọ̀pọ́tì péèjì wa àrólé baba ten ten tv péèjì tá a wà yóò ń rèé ibi tẹ́lẹ̀ ti ṣe ìrànlọ́wọ́ fún wa òun ló wà lójú fọ́nrán yẹn ọba mi Èdùmàrè á bá mi máa bùkún gbogbo wa àpò wa ò ní gbẹ torí àpò ṣàṣàmùrà ò kì í gbẹ ìtò ò kì í gbẹ nídìí àkèrè ọba mi Èdùmàrè á fi owó ọlá iyì ẹ̀yẹ á máa fi fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń fún mi náà ní super sticker gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o gbogbo àwọn nǹkan rèé gbogbo àwọn nǹkan yìí náà ló túbọ̀ ń sọ̀pọ̀tì àwa náà tó ń gbé wa síwájú tó ń gbé wa síwájú tí iṣẹ́ yẹn tó fi ń rọrùn fún wa láti ṣe gbogbo wa la máa jẹ iṣẹ́ ọwọ́ wa o lágbára Elédùmarè gbogbo wa la máa jẹ iṣẹ́ ọwọ́ wa nínú ìrìn àjò yorùbá nation yìí lágbára ìlédùà ìgbà tí ilẹ̀ yorùbá náà bá dé wọn ò ní fi èmi àti yín wọn ò ní fi wá ṣe àwátì ẹ ṣé o mo dúpẹ́ o mo dúpẹ́ pé òkú. àròlé bàbá tẹ́ntẹ́n ni o olúmọ̀ẹ́k ọba lọ́la jp àwa la máa borí wọn o bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ àwa la máa rẹ́yìn wọn ẹ ṣé púpọ̀ o dàbọ̀ thank you very much ẹ ṣeun o ó dàbọ̀ ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi share ètò yìí o ẹ bá mi ṣí àfọmọdé ẹ ṣí àfàgbàlagbà ẹ ṣí àìfóbìnrin ẹ ṣí àìfókùnrin o ẹ bá wa sọ fún wọn pé yorùbá nation àṣetán àfẹkúrò nù nàìjíríà ó dàbọ̀ ẹ pàdé wa ní dédé aago márùn òní dédé agogo márùn èní ẹ pàdé wa ó dàbọ̀. onídàájọ́ kò sí nàìjíríà mọ́ nàìjíríà ó ti kú tipẹ́tipẹ́. orí ọjọ́ ọ̀la fún tó twenty fourteen láti pé hundred years. ìmọ̀ràn tí mo fẹ́ fún àwọn tó wà láti yorùbá lọ́kùn ìdarí ìyà tó jẹ wọn lórílẹ̀‐èdè nàìjíríà ó ti kú àkókò ó bá jẹ pírẹsidẹ́ntì ló sọ bẹ́ẹ̀ pé yorùbá ò ní sí i padà síbi tí a ti ń bọ̀ yorùbá fẹ́ sọ́kọ̀ tọ́jọ́ gba ọjọ́ mami náà wọ́n lẹ́ẹ̀kan. ẹ bá mi kí bàbá wa àrólé bàbá tẹ́ńtẹ́. bàbá wa àrólé túwọ́lé mo kí yóò ọmọ ìlú ọ̀dọ́rùn mo kí yóò bàbá mi iṣẹ́ yìí tẹ̀síwájú àwọn náà ti kí yóò. yorùbá nation no going back bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ àwa la máa borí wọn.